ثم الصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وصحبه أهل الصفا والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àdúgbò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ̀rọ̀ ìjọ ọlọ́wọ́ bá tó pọ̀ àti ìjẹrẹ fún àtẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá wà kí àtẹ́bí bá wà kí àwọn ará díẹ̀ bá wà kí àwọn àtàdé rẹ̀ bá wà kí gbogbo ẹni rí ẹni dáadáa bá wà tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ títí yóò fi ọjọ́ ẹ̀ka òní ní ọjọ́ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù Ramadan nígbà tí níjọ́ àtẹ́jú sọlá sílẹ̀ tó di ẹgbẹ̀je ọdún ó lé ọdún mẹ́tàléní ogójì ní mákìrún nawai ní agbègbè asẹ́yìn nílùú ìsẹ́yìn ibẹ̀ náà ni a ó fi tẹ̀síwájú nínú tẹ̀síìrì wa bí àbábọ̀ wa ní Suratul Baqarah ètò ti pé lónìí a pè ní ayọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlé ní àádọ́fà one seventy four. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ويشترون به ثمنا قليلا أولئك أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ọpẹ́ ní fún ọlọ́run ọba subhanahu lórí àwọn àánú rẹ̀ àti ìdẹ̀ra orí rẹ̀ tó ń ọba adẹ́dà ọba aláṣẹ lórí gbogbo ẹ̀dá ọba tó sọ òfin kalẹ̀ ìgbà tí ó pamọ́ sọ́nà wọn bá gbé fún pé kó fi jíṣẹ́ fún wa ó jíṣẹ́ pé ó jíṣẹ́ yẹjú. ájà lè sáájà iṣẹ́ ọlọ́wọ́n bá sọ́nà ti ran ọjẹ́ fún gbogbo ayé pẹ̀lú tó kìlọ̀ sọ́nà wọn bá ní ó kì fún wa. ọ̀pọ̀ wa láti ẹ̀ pẹ̀lú gbogbo àti sọ́nà ní ọ̀pọ̀ wa ó léwà dìnnà bí gbogbo sọ́nà ọ̀bà ìlẹ́sìn ọlá ni ó léwà dìnnà bí. nínú tó lóore jù lórí ti ọlọ́ sọlọ láti sọlọ sọ pàwọ́ láti rẹ̀ tó ti wá lójú kòkòrò lórí ẹni ká ọmọ lọ́wọ́ ọlọ́ka gbogbo nínú tó burú jù èyí tó ti bá lọ sọsọ lọ tó ń lé wa jù àti pé káṣíkì sọ́ra na níbẹ̀ òun náà ni mo rogún pẹ̀lú ọlọ́wọ́ bá. àlàyé ẹ̀sìn yìí ṣe dáadáa ó ìyàwó pẹ̀lú wa ó sàlàyé ẹ̀sìn dáadáa ó sàlàyé wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ìmọ̀ tí wọ́n gbà tí wọ́n ti ń gbà ní gánmá gbogbo ni wọ́n lù lójú ayé ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́yìn náà ni pé wọ́n fi ìmọ̀ tí wọ́n mọ̀ wọ́n fi ń kó àwọn ènìyàn wọn fi mọ́ náà ọba ìlú tọ́lá pamọ́ wọ́n kó àwọn èèyàn ní mẹ́tì ọlọ́wọ́ bá tó sáà náà fún wa bó wọ́n fẹ́ jẹ́ tó lásìkò wọ́n jẹ́ ní pé gbogbo ẹni tó bá mà ìtọ́nà ọba ìlẹ́jọ́ ọlọ́pàá ìmọ̀ yẹn ó ń láti ṣàlàyé ẹ̀ fáwọn ènìyàn wọ́n gbọ́dọ̀ pa àṣẹ kama níwèé. àwọn ìpín bá wùjọ ta wà àdáwò ń tẹ̀lẹ̀ púpọ̀ àwọn ènìyàn nínú àwùjọ wọ́n jẹ́ ní tó ṣe wípé èyí tí wọ́n mà nínú ìmọ̀ wọ́n gbé pamọ́. báyà torí kọ́kẹ́lì ò tàbí nítorí kíkù ọmọbọmọ ni lọ́wọ́ tàbí nítorí pé ìgbàtà ń wá nínú egbò ayé kó má bàa fún wa lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ wa mọ ìmọ̀ ọlọ́run wọ́n sì ń pa ìmọ̀ náà mọ̀. kódà wọ́n rìnlẹ̀ nílẹ̀ yorùbá kó wọ́n tún máa sọ pé àyèké bẹ́ẹ̀ ká tún fà bẹ́ẹ̀. wọ́n tún máa sọ pé àwọn bàbá yín àwọn bàbá yín tó bá ti ń gbé tọ́ba ti jẹ́wó tọ́ba ti jẹ́ débi àjàtí àmọ̀ nù wọn fi sókè tọ́ba ti débi ìjẹ́jì wọn fi abẹ́ tíra méjì mẹ́ta wọn èkó wọn tún ọba wà sí lọ. láti ṣètọ́jú ìgbà láti ta ìmàdá àti ọlọ́run bá tọ́ka gbogbo ẹni tọ́ba ti mọ̀ ni ọlọ́run pa wá láti ẹ̀ka tètè ní ọ̀kásàlà wọn náà wà gbọdọ̀ bínú sí wa ìbínú ti jẹ́ níbi ìkọlọ ọba náà wà láti kìí ṣe kìdáàbò wọn sí làájà kìí ṣe kíra àgbáyé kìí ti gbá sáǹtà ọpọlọ sí ọlọ́run sọ báyìí náà sùhánà owó dáhàlà ó ti bẹ̀rẹ̀ sọ báyìí lọ́mọ wọn wà nínú ara àyè sọ́nà yóò sáǹtà dáná ọlọ́run yóò tètè orin fún wa àdébí yóò sáǹtà yóò rí lọ́nà ọba sùhánà owó dáhàlà fẹ́ fún wa kí ló ti tọ́jú wípé wọ́n máa wá ń sọ̀rọ̀ pé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ẹ ẹ ṣerú bá wọn pẹ̀lú gbogbo dẹ́ni. wọ́n làwọn sọ fẹ́ lómi pé tọ́ba sọ̀rọ̀ gan á pa ọ́. ẹni tó sára bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà wọ́n wò lẹ́nu rẹ̀ láti sọ fáwọn. ìrọ̀ mọ̀ bá pẹ̀lú gbogbo tí lọ nínú àwùjọ láti wá sọ jọjọ òru. ìmọ̀ náà ọba ìṣọ́lá kéde náà lè pamọ́ ọjọ́ tí ẹni wọ́n ti lè gbé pamọ́ wọ́n gbàgbé sí Al-Kùránì yẹn tí ti bẹ lọ́dọ̀ jẹ ní bẹ lọ́dọ̀ ẹlòmíì ìmọ̀tọ́nà ń fún ọ yẹn kó ti fún ọ kéré inú tó tún jogún ẹlòmíì tí ọba kọ́ tó ọba sọ òdodo ọlọ́wọ́n yẹn ẹlòmíì wá tí ó sọ òdodo yẹn pẹ̀lú òkú ń gbòye rẹ̀ ẹlòmíì ọ̀sọ̀ òdodo ó kàdé ọ̀rọ̀ tó fẹ́ sọ òdodo kọ́ ọmọ báwo ló ti fẹ́ gbé òdodo kalẹ̀ táwọn èèyàn ó fi fún pé wọ́n ti di dáadáa ni ìsìnkú bọ́yá onílà ìpínlẹ̀ kan máa fi kà títí pa fẹ́ fàkùn kan wa ṣùgbọ́n òkú wọn ti di tọ́lọ̀ ọ̀pá ṣáná owó ọ̀tá aláfẹ́. ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ọwọ́ sọ fún ẹ nínú àyà àyà ilé ẹgbẹ̀rin lé ní àádọ́jọ one seventy four nínú sọ́lọ́tò ìbákọ̀rọ̀. ọlọ́run ní ìnàlábí náyà tó mú nàbá àǹzálàmọ́ òmìnira ìgbàdéwọ̀ yẹ أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم إن الذين يكتمون ما يشترون به ثمنا قليلا أولئك أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم iná lẹ́bí iná ya tó mú náà dáadájú àwọn tó ti pé wọ́n ń pa wọ́n ń pa mọ́ máa àǹgálà lọ́rùn nígbàdà wọn bá sọ kalẹ̀ ó ti tẹ́rẹ̀ àwọn tó ń pa mọ́. jumla yìí àkójọpọ̀ ọ̀rọ̀ yìí mùkẹ́wánà tó ń tọ́ parapọ̀ ni látara iná iná bẹ̀rẹ̀ iná yìí àdáàlà tó àlá àtàwùkì wọ́n tàbí ọtọ́ka lórí nǹkan ọ̀rọ̀ pa nǹkan ọ̀rọ̀ malẹ̀ fífi ọ̀rọ̀ nílẹ̀ ìtọ́kájẹ́pọ̀ wà nílẹ̀ méjì tẹ́lẹ̀ wọ́n ti nílẹ̀ méjì o ẹ̀ǹnà kílẹ̀ yóò tún dé dájúdájú yẹni pé ilé ìkó ní ẹja bákà o oníbi òrìbí ọjẹ ọjẹ kọ́ nílé yìí o dájúdájú. alẹ́ bí iná òun jẹ́ ìfún òfin kí ni o ẹ̀ǹnà. òláì òláì tó wà ní òláì kà òun jẹ́ mọ̀tòkádá ọ́n ráì. Òun jẹ́ mọ̀tòkádá ọ̀hún jẹ́ káàkùn jẹ́ mọ̀tòkádá ilé. Bẹ́ẹ̀ tí àwọn tó ṣe tí wọ́n ń pa ìtọ́nà wọn pa ìlejò ọlásọ̀kalẹ̀ tí wọ́n pa máa ọlọ́ọ̀fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ kí ni ọ̀tẹ̀lẹ̀ sí wọn òun ni wọn máa jẹ́ làbárí ìnà àwọn ìmọ̀ ayá kò lóná ipò tó ìlú wọn jẹ́ ọba rẹ̀ kò fẹ́ làbárí. tó àdìjúmùlá gbọ́dọ̀ kọ́nà ọba ti sọ yẹn pé ìnà lẹ́bí náà kò lọ́nà máa ń sàn lọ́ dájọ́jọ́ àwọn tí wọ́n ń pa tọ́lọ́ ọba sọ̀kalẹ̀ máa ń bí nàìjíríà nínú bíà òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba wọn pamọ́ nínú tíra ọlọ́run ọba. nínú ìkìtà àlékún àti làkúté bẹ́ẹ̀ yìí ó lè jẹ́ ìlú ahad fún tá a ti mọ̀ tẹ́lẹ̀ bí alùpùpù àná náà ó sì lè jẹ́ tìǹgìn fún gbogbo ìrántírà tọ́lá ọmọ sùhánà owó ọ̀tàrà sọ̀kalẹ̀ gbogbo òdodo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òdodo ti bẹ́ẹ̀ nù táwọn ojú pamọ́ òdodo ti bẹ́ẹ̀ nù táwọn àtàwọ́rọ́ pamọ́ òdodo ti bẹ́ẹ̀ nù táwọn ọmọlẹ́yìn ìdáwó tó pamọ́ òdodo tí ń bẹ nínú àìkúránì tọmọlẹ́yà ló ti rán ọmọ ẹ̀bá pamọ́ òdodo tí ń bẹ nínú ọgọ́kùn ìbọ̀rọ̀ ọ̀dẹ́ táwọn ìwọ̀n náà bá pamọ́. torí tí àwọn yẹ̀hó lẹ́hánà ọmọ kẹta mọ́ máa ánìmú bí ìbá ti tẹ̀lé ìfẹ́fẹ́lá ìròyìn àná ìfúnná tí wọ́n nínú sí àwọn tí wọ́n ti mọ̀ dáadáa wọn. pa á mọ́. Olùkọ́ lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ ní sọ́lá tó ń bá kọ́ ọ ọ̀pá wọn. wọ́n pa ìròyìn alẹ́ dìbò. àwọn náà ti pa nǹkan mọ́ni àná. torí ẹ̀ náà ti fi jẹ́ ẹni bí ọlọ́run bá bínú sí. torí pé tí wọ́n máa ń kọ́ wò ló. gbogbo tí wọ́n bá lọ àwọn ọmọ màá wọ́n mọ̀ mọ̀ wọ́n mọ̀ mọ̀ lábẹ́ sọ pé ìwọ náà tó ń pèrè ní àǹfààní kó máa kẹ́kọ̀ọ́ yìí mà láwùjọ. gbogbo tó ọmọ yìí ti kó àwọn èèyàn tọ́wọ́ ti fi kó àwọn èèyàn kó òní bọ́ sínú páńpẹ́ rẹ̀ mọ́ páńpẹ́ pàkútì yẹn òní bọ́ síbẹ̀ mọ́. nǹkan tó tuntun kọ́ wọn ó tó kù sára rẹ̀ àti pé ìrísí rẹ̀ tá à rí ọ ìrísí ìrísí rẹ̀ ọmọ sọ fáwọn ènìyàn pé tẹ́sí ni bí mo ti wà yìí bí mo ti rí bẹ́ẹ̀ ló fẹ́ lò bọ́lọ̀ ti fẹ́ kí mùsùlùmí lọ́kùnrin ó lé. ẹ̀ tó náà jẹ́ olùkọ́ ẹ̀sìn tó sì jẹ́ olùkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọjọ́ ọmọ tó bẹ́ẹ̀ sí rí nìyí bẹ́ẹ̀ ló ṣe fẹ́ yóò fi lórí. وإن أعطيت فيه طول باعي وقال الناس إنك قد علمت وقال الناس إنك قد علمت ولا تأمن سؤال الله عنه بدرب الخنع المتفهل عملتا بدرب الخنع المتفهل عملتا أفعل tọ́nà ọba sùtánà tó wà tààlà bá fọ ní ìgbàwó kan nínú ọmọ àwọn ènìyàn wọn ni àà olùmọ̀ lágbájá ọ lágbájá ti máa ọ lágbájá ti máa ọ pàápàá jùlọ láwùjọ wa bọ́ wa ti di ìlà báyìí kò ní dikẹ́ ni àgbà wọn lọ bẹ̀rẹ̀ wọn náà ti máa alẹ́ bá tá bá lórí yá ìdàgbà lọ. ẹnìkan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé a ti máa mọ̀ ọ́ sára jọ ti máa mọ̀ ọ́ sára wọn sọ pé àbùkù ẹni tó wọn mọ́sálásí ọgbọ̀rọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ ọ́. ẹni táwa jọ ọkùnrin náà pé ah hey abáde wí ó ti jà fẹ́ ní ìmọ̀ ìmọ̀ pọ̀ lọ́bẹ̀ ó pé wí nílé o ó pé wí ni. ọlọ́run ti wá jẹ́ pé kárí rà fẹ́ ni àwọn àjọ ìyá wọn sọ bí ọ̀rọ̀ ti lọ tuntun báyìí báyìí tó bá ẹni kankan wọn á gbọ́n ọ̀dẹ́jọ́ kan sí ẹ̀kọ́ olùkọ́ ọ̀rọ̀ òkùnkùn lọ́la torí ibi tọ́rọ̀ tó inú kò sì kọjá táwọn fi ọ̀rọ̀ pamọ́ fún múra wa mm, mo rò pé owó àwọn ayọ̀ ní ìjọ wọn tèmi nù ìjẹun bóyá kí n bá wá ẹni tí yàgbà síbẹ̀ wọn náà mọ̀ pé àwa yàn ìwọ náà wọn ti ọtí wa lọ́rùn tó láti nígbà wọn ní ọ àwọn ní ọ ó ní ní wọn ti ní mú ọ̀rẹ́ bò áyà ó ní lẹ́ẹ̀kọ́ ní gbólóhùn kan ní ìlú tèmi láyé rẹ̀ ìlú tí mo ti wá wọn bẹ́ẹ̀ máa padà sí ìlú ọmọ pa ọmọ ní alifu bàtà àti wọn kọ wọn wọn sì máa ní olè má ṣe díẹ̀ díẹ̀. ṣé ọ̀fẹ́ lérò pé ibi yóò ti máa fi jẹ́ masájú ti máa dá àsàlájò àsàlájò àsàlámù àti iná máa ń ṣe káàkiri yẹn kalẹ̀ lọ́tí o pé báyìí tó tóun ti máa fáwọn ẹ̀ látàrí òkò lówó àbọ̀ àka ìṣẹ́ tó ti kalẹ̀ bá ah! ẹ wà lómi tí ó tó nù ọ̀dọ̀ ayé rẹ̀ ìfọ̀ wọn kà ṣé o pé káàkiri ó nù dòkó dòkó ìfọ̀ kà nyẹlẹ tó ní sáfà kà فلا تأمن سؤال الله عنه بتوبيخ علمت فهل عملت لتوبيخ علمت وهل عملت أفل فلا تأمن سؤال الله عنه وابو قبالة بيل من أبي لولي سامري أمم سورة أمم سيوني mọ́ dámẹ̀ ìjọ àlọ́kọ́ ìrìnà ìbílò lọ tó gbé lọ rẹ̀ pa àwọn yẹn gbogbo àwọn ọlọ́wọ́ máa kéwù mọ́gbàgbé. mọ́jà gbàgbé ìbéèrè tọ́lọ́ ń béèrè lọ wa nípa àwọn yẹn. báni kò sọ̀rọ̀ sọ́lá kò sọ bẹ́ẹ̀ fún wa. ilá tẹ̀lé mo bèrè àyàn mi ní ìmọ̀ àbílà nípa ìmọ̀ rẹ̀ mo béèrè iṣẹ́ òṣèlú làwọn àgbàgbẹ́ fọlá tí a máa ń sọ hàlà ọ̀rọ̀ yẹn ayé mọ́ fọkàbalẹ̀ sí ìbílẹ̀ ọlọ́wọ́ bá nípa ìmọ̀ tó ní. ǹjẹ́ ó bì í pẹ̀lú pèníjà kan sọ́dọ̀ pèníjà yóò bá sùn kàn ọ́ pé àyè mùdà ọmọ bàrà yà á ní ìta ǹjẹ́ o ti jẹ́ pẹ̀lú tọ́ ọmọ tó o lérò pé jálàbí wọn torí ẹ̀kọ́ mà nínú òní kò ní òkú káta kó kí o tọ́ bá fẹ́ ti jálàbí òkú káta lọ́sọ́dọ̀ àwọn onírú lẹ́kùlẹ́jà lọ́sọ́dọ̀ àwọn onífá ẹ́ wọ́n kọ́ ní jálàbí wọ́n kọ́ jálàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àgbo náà sì ni ọlọ́sọ́dọ̀ tó bá máa gbó wọ́n kọ́ jálàbí rẹ̀ kápẹ́ náà lọ́fẹ́ máa lò ọ̀bẹ ọtí wíwò kò ti kò lájálàbí lọ bí ẹ etí àwọ̀ ni abẹ́ẹ̀kọ́ ẹni pé ìgbẹ́ jáde àti yóò tẹ̀lé o yóò parọ́ dada ni yóò parọ́ yóò parọ́ mọ́nà yóò pa amánàbí yóò pa amánàbí láyé ní kí ni wọ́n yẹ kí. láti ilẹ̀ tí wọ́n adé asọ́ra fún ọ́ tàbí ìjọba ẹ dàpọ̀ ẹja àwọn yìí pé iṣẹ́ tí àdé òní ti pẹ̀lú àti lẹ́nu mi ni wọ́n bá kọ́ mọ́sálásí ìpínlẹ̀ kaba pé a ah, ọjà kọ́ lọ́ọ́ dàmú ni ọjà tọ́lọ̀ ń dàkú ẹ dàkú tí wọ́n dàkú láàyè bẹ́ẹ̀ yìí àbí tí làlẹ́ ń ta àbí tí àlàbí àlẹ́ ń ta àwọn mọ́sálásí rẹ̀ pé tí wọ́n bá tajà ní mọ́sálásí wọn lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ olóòní pé ìfún ọbẹ̀ wọn lọ jà tọ́lọ̀ ń dàkà ìfún ẹ kó tí wọn kó wọn mọ mọ àwọn èèyàn má dé wọn mọ mọ àwọn èèyàn má dé àkútẹ òun bí ti gbé kúkúrú yọ wọ́n fọkàn balẹ̀ sí béèrè ọlọ́run tí ó béèrè lọ ìgbà ọ̀họ́ ọ̀họ́ àwa yìí àti kọjá. lẹ́ẹ̀kọ́ táwọn kan pé ẹ káàpọ̀ wọ́n á máa béèrè wọ́n rọ̀ kúkà lọ́dọ̀ ẹgbẹ́ sáájà tí wọ́n ti fi kọ́ ọ̀yà wọ́n máa béèrè ọ̀bà bàtà máa ní tí wọ́n ti sàlàyé dájú dájú dájú dájú. àwọn yẹn ti mọ̀ ọ̀rọ̀ ti mọ pé ó kọ́ gbogbo ẹni tó bá dá wọn tó kò ní jókòó ọmọ akẹ́kọ̀ọ́ tó ń gbé ọmọ akẹ́kọ̀ọ́ kan kò ní kó ọmọ akẹ́kọ̀ọ́ tó ń fi jókòó tó ní jókòó olùmọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ju àwọn béèrè nígbà yìí olùmọ̀ mí náà kàn. torí ìtẹ ipò onímọ̀ yẹn àti orí àkàtà ni yẹn ìpayà yóò mú bẹni tí tó jókòó wọn jọ bí ọmọ akẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀sùn tó fi kàn wá pé kó nímọ̀ nípa tó lo ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ wọ́n wá o ọ̀dọ̀ wọ́n wá. ìmọ̀ ọlọ́ni ìnàlẹ́bí náà yẹ kó kú nà máa ń sábà máa hù mí lẹ́nu ti dáàbẹ̀ dájúdájú àwọn tí wọ́n pa tọ́lọ́ wọn bá ilé ìjọ lásán kalẹ̀ má nínú ìyá ilé ìjọ gbogbo ń kalẹ̀ mú sínú àwọn tó ń pa ìjọ náà lásán kalẹ̀ má sínú tàwọn òkú wọn sínú síwájú kan tó gbé yíká ni ṣùgbọ́n agbá yíká ti dé tó gbé yíká ti wá dà gbogbo àwọn tí wọ́n pa sí ọlọ́run bá sọ̀kalẹ̀ mọ́ sínú sínú ìjì òkú wọn sínú jàmá bákan náà síwájú kan tó náà ní sọlọ mi o ìgbà tọ́lọ̀ náà ní ìgbà gbogbo ẹtí tó ń pa tọ́lọ̀ sọ̀kalẹ̀ mọ́ nínú Al-Qur'an Al-Karim ah! ọ̀rọ̀ wọn lè wo lágbára o fẹ́ wá káyà àrùn rẹ̀ ká síwájú. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون ọlọ́jà àwọn tó ń pa sábà sọ̀kalẹ̀ wa nínú ìmọ̀nà àti àwọn àlàyé ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a ti sàlàyé ẹ̀ báwo èèyàn ọ̀nà ti sọ̀kalẹ̀ àlàyé ẹ̀ ti wà lẹ̀. sọ̀sọ́ fún wa ní pé tọ́lọ̀ pẹ́ ni ní tọ́lọ̀ pẹ́ ni ọwọ́ pamọ́ ọlọ́ọ̀ni irú wọn bẹ́ẹ̀ yẹ̀lẹ̀ àdùnkùn mọ̀ ọlọ́wọ́n wọn pé wọn ti pè wọ́n yẹ̀lẹ̀ àdùnkùn mọ́ láàyè náà gbogbo ẹni tí gbé yàn sépè gbogbo agbẹni sépè pé sépè ló gbé wọn sépè màláìkì ló sépè fún wọn. àwọn bẹ́ẹ̀ kí màá yẹn fún onímọ̀ yẹn gbọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ fún wọn pé á sépè tí fẹ́ mi bá láti jọ ìdí bàbá alágbájá pamọ́ fún wa báyìí ni kò ṣe rí fún wa gbogbo ìdààmú tó ti wá ṣe láàmú pé ilé tí ó dé àwọn ojú ilé láti ẹni tó ṣe fún náà ìwé tí àwọn jọlá ti ẹlẹ́ ti bò yọ parọ́ yóò tó tukutu pé ẹni tí ọ̀nà kakura nìyí kan yóò di tú ayà tukutu pé wọ́yẹ tẹ̀rọ náà wọ́n láti tẹ̀rọ bí ayá ti gbàmánà ọ̀ní ìlà gbọ́dọ̀ ní ẹ̀bá rà ayọ̀ ló kékeré tí ìlú àti pé ìgbà ọ̀rọ̀ nínú pápá tẹ́lẹ̀ ọwọ́ ìjọba pátá kẹjẹ kẹjẹ táwọn tẹ mọ̀ pé ọgọ́ta iṣu tẹ pọ́kùnrin àdìgbò tẹ pọ́kùn mi kẹjẹ táwọn torí pé ọlọ́run ló tẹ̀ tẹ̀ mọ́ kékeré sínú sínú ọgbà pọ́kùnrin àdìgbò bẹ́ẹ̀ ni báyìí yóò tó àyà tó gbogbo yóò tó látòrí tó ní yóò kú tẹ́ ẹnu rẹ̀ tó ṣùgbọ́n bọ́ jẹ́ pé ẹni tó lọ lé kí o tún náà yóò fún òkú kátà fún ọmọ tó kúrò àdìgbò wọn olówó ẹ̀ka àdìgbò ń bẹ́ta onímọ̀ tó kúrò àdìgbò àwọn ká àdìgbò ń bẹ́ta ní kúrò àdìgbò yóò náà kúrò àdìgbò ọ̀tẹ̀ mọ́ra lẹ́nu rẹ̀ ẹ́ ìtọ́ ẹni tó bá jẹ́ pé kúrò àdìgbò mọ́ra lẹ́nu rẹ̀ náà tó máa wò ṣé tọ́ba lọ bí tó lọ́ bí kò dé yẹn tọ́ kàbọ́lọ̀ síbi àtà ibi ẹni sàpálágbó gbogbo òfin ẹ̀dá orí òfin náà ẹ wá wo inú àwọn òfin tó lágbára jù ọlọ́ni wọ́n yíyan kó ní alukóró àtúntò àtẹ̀bìrán ò láwọ́ wa á ti bò tí wọ́n bá ka àlùkò á lè jẹ̀rí èkó yín tí wọ́n bá ka àlùkò á lè fa sálẹ̀rú làwù ẹ̀ máa dẹ sí tó ní wá à ń fi tú ètò ìdákẹ́. ẹ dákun kúrò àtẹlẹ lọ fà yìí mélòó níka ibi gbogbo ó tún ọ̀fẹ́ nìkan máa kà á wáyé kó o ṣe nílé o á máa kọ́ ló ti àbá wa kò ní yọ náà àwọn ní wọn kọ́kọ́ wa sí ní wa ẹ wa owó ló ń owó ló ń wá ní náà wà wa

لما مورا الشيخ وابن عثيمين عليه رحمة الله وعليه سورة الفاتحة يبقى وقت الفاتحة يبقى يسمعون من غير المغضوب عليهم ولا الضالين أنا المغضوب عليهم جذب وأنا ثمن ثاني نعم المغضوب عليهم من هم اليهود الضالون النصارى أو يهود أو الله بنوتي تريد وما هو àwọn nàtọ́rọ́ àwọn ọ̀mọ̀gbọ́n bíi tẹ́lẹ̀ kò sí màlẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ pẹ̀lú agbárí lásán ṣẹ́kọ̀ ẹ̀sìn tẹ̀lé àrí ìrọ̀mọ̀tòlọ́ wọ́n ní tó tẹ̀lé fúyẹ̀wò yẹn tó tẹ̀lé báwọn nàtọ́rọ́ yẹn náà bẹ́ẹ̀ náà ló tẹ̀lé rí fún mùsùlùmí tí mùsùlùmí bá ní màá tí ọba ti lò ó yọ wà lọ́sọ̀lọ́ pẹ̀lú àwọn ìyàwó ni òṣèlú táàyè ìmọ̀ yọ láti kọ́ ìmọ̀ tọ́wọ́ àpọ̀tólówó ọ̀kọ́ ìmọ̀ torí bàbá ti mọ̀ tó mọ́ tí wọ́n wà lọ́wọ́ àbọ̀ lóhùn ẹ̀tọ́ sọ̀rọ̀ tó wá lóhùn sí lọ́kùnrin láì mọ̀. torí pé àpàdé àti kọ́ máa bẹ̀rù ẹ̀tọ́ sọ̀rọ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ni ká máa sọ pé ìyàwó àti àtọ́rọ̀ nìkan ni ìdí sọ ni pé gbogbo ayé àlùkò àlùkèrí kò bá wa kùn níta sí láwùjọ kò bá wa lọ. ìgbé ìtọ́nà bá sọ ẹni tí ọba kan tọ́lọ́ ọba ìlẹ́jọ́ lásán kalẹ̀ ní òkúra á ní ìtẹ̀lé ọba pamọ́ tó fi dórí súnà nẹ́dùn ọkọ̀ ṣẹ́gbà lọ́pọ̀lọpọ̀ míì wọ́lọ́ àtijọ́ àtijọ́ ló ló ti kí tráfíkì ọ̀dà ọ̀gbẹ́ lómi lọ. ó ti wà lójú ọ̀nà ó ti wà lójú ọ̀nà ọ̀kan lọ́ọ́ gba wọ́n wé ni gba wọ́n wé ni subhanallah tó iná tráfíkì bẹ́ lómi. n'otu mú mọ́nà nítorí kí ni o nítorí kí ọ̀jẹ̀ ẹ̀wọ̀n lẹ́nu pé wàhálà ẹ̀wọ̀n sọ pé táwọn owó jẹ́ ìpínlẹ̀ òdòdó àtàlẹ́ méjì kù àtàlẹ́ tó gbogbo ẹ̀ ó yé wa ọlọ́run fún wa ni á jẹun ni ọdún á sà jẹun ọjà ìgbẹ́rù ìgbọ́dọ̀ ọba sọ̀kalẹ̀ yìí ó kó kùránì àti kíni sínú àti sunna nígbà Muhammad sallallahu alaihi wasallam ó kó méjèèjì sínú orúkọ náà ọba ìlẹ̀ ìjọlá olóhùn sọ kùránì kalẹ̀ fáwọn ìṣẹ̀lẹ̀ nítorí kánẹ̀bí ò lè ṣàlàyé tí wọ́n sọ kalẹ̀ fáwọn èèyàn látọ̀dọ̀ lẹ́dà àwọn ìṣẹ̀lẹ̀ kí lè ṣàlàyé sunna lẹ́dà yóò ṣàlàyé. ولو ما أنزل الله من الكتاب أي على رسله أو طلع برضه عليه وسلم فإن الله سبحانه وتعالى يقول إذ الله سبحانه وتعالى الصرائن من سورة الحديد فهي قال لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب وأنزلنا معهم الكتاب ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس ọlọ́ọ̀ni lọ́kọ́dé àrùsáàjà rúṣùlá náà dé ní báyìí náà ọlọ́ọ̀la àti ráwọ̀ òṣìṣẹ́ wa pẹ̀lú àwọn àbílẹ̀ àwọn ẹ́fídẹ́ǹsì àwọn ẹ̀rí tó dájú àwọn àwùjárí ọlọ́ọ̀la òṣìṣẹ́ fún àwọn òṣìṣẹ́. وأنزلنا معهم الكتاب bọ́lọ̀ ti wá rán wọn pẹ̀lú àwọn àwíjàre tó múnádóko ọlọ́run la tó sọ sí làkàlẹ̀ fún wọn. tí ọlọ́run náà wọ́n tẹ́ òfin kíláàsì kíláàsì ẹ̀ máa ti sàlàyé òfin ẹ̀sìn máa wọ̀nyí. tàbá ti kò sí làwọn yìí nínú tọ́lọ̀ bàbá wa sọ dáadáa ni nínú tọ́lọ̀ bàbá wa sọ ni. bá a lọ sọ́nà pẹ̀lú hadith náà. قال ولا تكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال علي عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون ألم يهد للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمر فقفت قلوبهم وكثير منهم فارقون yóò lásọ̀kalẹ̀ fún wọn ojú lòdò síra ọlọ́run báyìí lọ́rọ̀ tó gbọ́dọ̀ dà gẹ́gẹ́ bí àwọn tá a fún síra síwájú. Fàkọ́ọ̀lẹ̀ alẹ́ yìí mo lè àmà ìgbà pẹ́ lọ bí òrìrì lórí wọn. Ìgbà pẹ́ lórí lórí síra ti pẹ́ lọ wọn. Tọ́ sígbà bá ti ti pẹ́ lórí nǹkan lọ káwọn èèyàn ti wá nǹkan yóò gbó yóò di nǹkan tí ò ní máa wá sí òye àwọn èèyàn mọ́. Wọ́n wà máa fojú ìyàwó rẹ̀ nǹkan mi. Síra pẹ́ mọ́ wọn lọ́wọ́ fún ìdàkúdà ṣùgbọ́n tí òjẹ́ káàdì kó mọ ìtọ́nà òun fi tí ó fi ìṣàkúdà nílẹ̀ sí ẹ òun ní títọ́ tọ́nà ọba tẹ̀kẹ́ padà pẹ̀lú ẹ̀dẹ́gbọ́ àlùkẹ́rì tọ́lọ̀ sọ pé. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون ọlọ́run dáadáa ju wọn lọ́run lòún sọ àti ìrántí òun lòún sọ kalẹ̀ sí ìjà Qur'an àti sunna wa inna lahu lahafizun òun lòún sì bá wa sọ ọlọ́run ọlọ́ọ̀ni bá nẹ́bí tuntun náà lò tí ìbá síbẹ̀ ìjàmbá nǹkan ti yé wọn ti pẹ́ ẹ wo ìgbà táwọn tí wọ́n jẹ́ ọ̀tẹ́ ọgbà ìtọ́ ánìkiri owó ìdílé ti tí wọ́n sọ ẹ wo ìgbà táwọn ọ̀ṣẹ́ ti bóòlù àwọn oníyèméjì bíi súnà ní sùnà ẹ wo ìgbà tí wọ́n ti sọ̀tọ̀ kútọ́ pa súnà ní sùnà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n ní ìnàjò ìdáná ìyàwó àìpẹ́ ìkùrá ní ilé kẹ̀kiri sọ́nà ní sọ́nà ní ilé kẹ̀kiri. torí kọ́nà ọba subhanahu wa ta'ala ní bá wa sọ ọlọ́ọ̀ni bá wa mọ̀ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ọsọ síra kalẹ̀ máa wọ̀ síbẹ̀ fọkúlù rọ̀súrí gbogbo òṣìṣẹ́ kọ̀ọ̀kan fàyín náà máa bọ̀ síta àbàtì náà mọ́ ní àìsàn òjá ni ọlọ́ọ̀ba kún ọlọ́run bá tún wá ní wàyà sáwọn nàbí ní sàmánà kọlílà wàyà sáwọn nàbí ní sàmánà kọlílà. wọ́n tún wá ń ta ááyà ọlọ́run wọ́n ń ta ìmọ̀ ẹ̀sìn ọlọ́run wọ́n ń ta ní sàmánà kọlílà nítorí ayé. ayé yàkùdúnà bímà ánzàlọ́mọ́ ìtọ́lọ̀ ọba kọ̀kalẹ̀ tí mẹsìrà yẹn wọ́n fi gbowó. wọ́n fi tọ́lọ̀ ọba ìlẹ́jọ́ alásọ̀kalẹ̀ wọ́n fi gbọ́ wọ́n fi gbọ́ owó. tàbí bẹ́ẹ̀ kọ́ ká sọ pé wọ́n ní ìròyìn tó padà sórí àyíká tòun tí wọ́n pamọ́ yẹn. pípamọ́ tí wọ́n pamọ́ ni wọ́n fi gbowó lọ́wọ́ àwọn pípa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọn tí wọ́n pa mọ́ ilẹ̀ wọ́n ti kéde o náà fẹ́ gbà owó lọ́wọ́ àwọn yẹn. kọ́ọ̀lù bàmà náà kọ́lí ìlà ìtumọ̀ gbólóhùn bàmà náà kọ́lí ìlà àyè àárọ̀ bàmà náà ìmọ̀ àyèmáyé o lè jówó torí owó lásán náà fẹ́ pa ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba mọ́ àwòrán ìjà tàbí torí ìjìgàm àwòrán ìyá tàbí torí ìjò lórí. وكلاهما قليل يكون كذا أصلا كثير بالنسبة لما في الآخرة سابات في بلا القيامة يلقي ويذرون به ثمنا قليلا wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run láti fi wá owó wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run torí ayé wọ́n fi gba ayé tó fi kiri ayé tó kiri torí ẹ̀ tó fi gbọ́rọ̀ lọ́wọ́ ọba lọ́sí lọ́wọ́ kàkà òun yẹn lọ́sí gbó lọ́wọ́ àlọ́. kọ́ọ̀lù owó gbólóhùn ọlọ́run ọba tọ́lọ̀ sọ pé أولئك ما يأكلون في بطونهم إلا النار أولئك ما يأكلون في بطونهم إلا النار استثناء طوال مفرغ أو مفرغ والإشارة بالبعيد أي بعد مرتبتهم وانشطاطها wọ́tẹ́gbẹ́ ìdìbò. ọlọ́ọ̀ni kò láàdìgbà àwọn wọ̀nyẹn àwọn ọ̀tọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ fẹ́lẹ́ pẹ́ torí ayé wọ́n fi gbàdúrà lọ nítorí ayé. wọn ọ̀nà ní àgbẹ̀ àmọ́ ọlọ́ọ̀tún wọn olùgbòlòǹgbò láàdìgbà àwọn wọ̀nyẹn lọ́rọ̀ tó ti nà lọ́rọ̀ tó ti nà bẹ́ẹ̀ tọ́ka tó wà tó jáde tó jìnnà yìí tó jìnnà ọlọ́run tọ́ka sí wọn ó lè tọ́ka tó jìnnà nítorí wípé ìbúrọ́dí bàtàbà ti torí pé ipò wọn kò tọ́ wà lẹ́yìn bàbá rẹ̀. àwọn ọmọ yẹn ipò yìí wọ́n wà lórí báyìí yẹn náà náà pé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìsà àwọn eléyìí ìsẹ̀fọ́ àwọn eléyìí wà tó. àmọ́ àwọn ọmọ yẹn torí pé kò wọn ìnira wà ọlọ́run ló wù láti àti títorí nínú ọlẹ wọn fún wọn lọ sókè àti torí títa tó ń sáko mèrè sí ọlọ́run wa ọlọ́run bá wà lóko ló ń wò láàyè amóhùn yẹn ó lò fún wọn. ọlọ́ni ọ̀la ìkà máa yá kúlú náà fi kókó nìyẹn ìlànà òsì tí wọ́n jẹ sínú wọn jùlọ lọ. iná ni wọ́n ti kí ni o ni wọ́n jẹ sínú. ẹlòmíín ni wọ́n máa dùn pé á. Ah, òde òde ọgbọ wọn ti nàfà kọ làwọn kọbílà àbí àwọn kọbálà bá ti fi wọn ti tòlú wọn làwọn kọbálà wọn nàfà kọ àwọn kọbálà ẹ àwọn ti hàn hàdà ṣé nàfà kọ ni wọn máa ń pè ṣé kọbálà ni wọn máa ń wí ìkéde lánàá yẹlò mèdè wọn nàfà kọ àwọn kọbálà. Oni a ah, ní ọmọdé òní àwọn ọmọ irú ẹ lọ irú tẹlẹ nìkan ọmọ rẹ lọ á orí ti gbogbo bí káwọn ọmọdé sí ọ̀nà ọba rẹ báwọn ti lérò pé bàbá aládé ẹ á ọmọ jíjẹ báyìí yọmọ ha má fi pàtó ní bàbá aládé ẹ sì ti máa ń tètè àbẹ́ ẹ̀kọ́ ni bàbá aládé ẹ ti kọ́ sọ́nà ẹ́ ọtí wọn ti bẹ̀rẹ̀ fọ́nà wọ́n ti wọ́n ni á bàbá olówó yẹn ìlú ń bá wa pé lónìí báyìí kó tiẹ̀ ti lọ ìlú kọ́ ọmọ pé tíwájú wa ni á lóde ìyá káwọn tó máa dìbò ẹ̀ máa ní o káwọn tó máa dìbò ẹ̀ máa ní ìyá ń jẹ àwọn lóde yìí. ẹ ti ráwọn tiwa náà àwọn bàbá jẹ aláta tata jàjà ara àjà aláta tata jàjà ẹ ti mọ̀ wá sí i wọ́n ní áá ah, ibi màyí ti láti bọ̀ ní àgálà àtẹ̀bíà àgálà àtẹ̀bíà àtẹ̀bíà àtún àlágbà ní ọmọ ìtọ́lágbà papọ̀ mọ́ Yorùbá. Bẹ́ẹ̀ kọ́ ẹja ti bẹ̀rẹ̀. Ọlọ́run láwọn ọmọ yẹn máa yá kúrú nàbí gbogbo nìyẹn ìlànà wọn jẹ́ nǹkan méjì tẹ̀lé lọ ìjẹkújẹ iná burúkú náà jẹ sínú ara wọn. ìyẹn nínú ìyà tọ́lọ́ ọba ìdíjọlá tó ṣe nílé rí àwọn alákọ̀ọ́kọ́ yìí pé ìdí wọn jẹ sínú ní kíni o iná. ẹlẹ́ẹ̀kejì inú ìyà tọ́lọ́ ọba palẹ́ ti kalẹ̀ fún wọn. wàlá yòókà ní mọ́hùnmọ́ lọ́hùn yóò mọ̀ ní kíyámà. ولا يكلمهم الله يوم القيامة ọlọ́run ò sì ní bá wọn sọ̀rọ̀ ọjọ́ kejì ọjọ́ kejì ọjọ́ kejì ọmọ àràkà kọ́ lọ́wọ́ bó ń sọ̀rọ̀ ni ẹni tí gbẹlẹ́gbẹ̀rẹ̀ kan fẹ́ bá ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n tó ń kálukú ti tú ó ń kálukú fẹ́ ó ń kálukú ọmọ wa yóò sì yanjú alámọ̀lẹ́ ara rẹ̀ ìjọ yẹn ẹ̀jẹ̀ òkú kátà tẹ́lẹ̀ jọ pa sọ̀rọ̀ ìgbọ́jọ́ yẹn ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ẹ láì ní àlẹ́ ìgbẹ́kọ̀ yìí ọlọ́run ní sọ̀rọ̀ wọn ní dáadáa ọ̀rọ̀ tí ọlọ́run máa sọ ń pa wọn ní tí aburú wọn tọ́jú lọ́wọ́ máa sọ aburú wọn lọ́wọ́ máa sọ. ọlọ́run máa sọ káàlà owó ọ̀tá làkò ní bá wọn sọ̀rọ̀ yàrá ìlà ní mọ̀rìlọ̀ ọ̀rọ̀ lẹ́yìn tàlàfíà lè mọ́tò láti rí tẹ̀lá níbi gbogbo ọ̀rọ̀ pátá ọ̀rọ̀ yọ nínú òní rí wọ̀lá tí nà ó lè jàdá lè mọ́tò láti rí tẹ̀lá bí wá tẹ̀lá mọ̀rin mọ̀ ọ̀rọ̀ tó jọ̀rọ̀ yọ ní ẹ̀rọ náà ní báwọn sọ. wàlá yóòdà kéhìn ètò tẹ̀lé ìyálẹ̀ kẹta ọlọ́run ti ṣe kí ni o òtún ní pọ̀ wọn mọ́. gbogbo bẹ́ẹ̀ fẹ́ràn pọ̀ mọ́ kò ní tọ́ sí wọn ọlọ́wọ̀n ní jẹ́ kí wọ́n jẹ́ ní àkọ́mọ́ pẹ̀lú kọ́lọ́wọ̀n ní fún ìlú wọn. tí wọ́n lọ́wọ́ ti parí ẹ̀ fún wa. wọ́lá ọmọdé bùn àlìm lẹ́yìn náà làwọn àdáàbùn àlìmọ̀ ìyá ẹlẹ́ta ilé o lọ́mọ jẹ tó wọn ìyá ẹ̀ta ìró ìyá tí ọmọ jẹ̀yẹ̀ tí ọmọ láàta sí ẹ̀ẹ́dá ìyá ilé o yọ ọmọdé tí wọn o gẹ́gẹ́ bí iye òkú yorùbá mi tó lè yí ẹni tó bá ti rí ìyá alágbàdo ìyá alágbàdo tẹ́ mọ̀ pé lọ́sàn kirikiri báyìí pẹ̀lú kó àárọ̀ ọwọ́ ọ̀rọ̀ yẹn alágbàdo ẹjọ́ wọn jẹ́ kẹ́kẹ́ rẹ̀ ṣe dandan nígbà tó wọ́ bá pa tẹ́sẹ̀ pa ìgbà ẹ̀rù wọn mọ̀ wà kọ́ iṣẹ́ wọn ṣẹlẹ̀ síbi tí eré àti káàkà tó bá mú ọlọ́run nìkan lọ́mọ pàtó ìṣòro yẹn ní ẹni ọmọ rẹ̀ ìdílé lọ sí ọlọ́run tó sì máa wọ ẹkún àgbà àgbàjá tó dé àpàtúndà lọ ni à má pẹ́ lọ́wọ́ kan ṣẹlẹ̀ sí ọ àtàkùn ẹni ó ṣe ló lè ṣe kíni o ló lè sọ tó bá wọ ọwọ́ ẹlòmíì ká tó bá ọwọ́ ẹlòmíì yóò sì àwọn ẹ̀yà kan lẹ́nu ẹ̀fẹ́ tó ti lọ mẹ́ta àti kàkiri báyìí ọmọ bọ́ yìí ń gbẹ́gbẹ́ báyìí ó ti ké gbogbo bí ó ti ké gun ó fẹ́ ké gun lásán ló wọ́n ti wò pé bá wọn lọ gbé dà káwọn ọjọ́ ọ̀tọ̀ sọ̀tọ̀ dà wọ́n gbé wá àwọn ọ̀tọ̀ jẹ́ pẹ̀lú àná lọ́wọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ kékeré ká o ìtọ́sán bẹ́ẹ̀ o lẹ́kùn yóò tún ó gbé báyìí tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ téèyàn ò ní máa jíjẹ́ ìrajà wa. tẹ́ ẹ bí fi lẹ́tọ̀ kan sí alẹ́ ìkara lọ́ba dídì o àbí ètò kan wá ń bẹ tẹ́ ẹ rẹ́ẹ̀rì lálẹ́ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ àwọn ọmọ kan bàjẹ́bàjẹ́. kúrọ́ọ̀nù jẹ́ máa ìnira kẹ́kọ̀ọ́ ọ̀bára gbé kátó wá pé ìnira alákàtó bá wà. ọwọ́ tẹ òkú mú orí ọmọ àròyìn gbogbo sáré òní gbádùn ojú yóò gbóná ojú ọmọ àròyìn gbogbo ìyára kò ní bá yẹn gbogbo àwọn ọlọ́run ti tẹ ọlọ́run bá dùn àwọn bẹ́ẹ̀ o wọ́n ti gbà wá náà o wọ́n ròyìn àgbàdo kò délé wọ́n ròyìn àbórí ẹni fi dàbẹ láwọn ọlọkùnrin mẹ́ta àtààbọ̀ àbórí ẹwọn ebi ìyàwó yẹn lẹ́nu gbégbé gidi ni o nílùú kan àtọ̀hún abẹ́rẹ́ náà tí wọ́n ní àwọn yẹn máa ń wọlé jáde lóru ọkùnrin kan sì ní àtìláwítáwí kò ti gbà mú àgbàdo ti gbà ní nìkan ọwọ́ abọ́ ọ̀dà ìtàkì ti ń wọ ẹkún mu tó ti dídí ọlọ́ àgbàlagbà ìbẹ̀ làwọn tí táwọn táwọn alọ́kọ́lọ́wọ́ yìí lè rúlẹ̀ wọ́n sá ti ń káàkiri wọn ń gbé padà nínú wọ́n sá ń gbọ́ kiri gan ń gbọ́ ẹgbẹ́ fún àgbàlagbà wọ́n tani yẹ amúnjẹ o wọ́n tani ó ní èmi ẹ wá pàdé àní ẹ wá pàdé o èmi ni o ẹ wá pàdé. ilé ìdí tí a wá kò sínú àdéhùn lọ́pẹ́ ilé ìdí tí a kò wọ́n yẹ kó kóró akọ́sájì nígbà wọn débẹ̀ tí wọ́n tan tọ́ọ̀tì aláìsí àwọn ọ̀dọ́. Tàbí àwọn akọ ìjọ pa ọ wà lára ẹ̀. Lẹ́yìn sẹ́ni kẹjọ pa ọ. Àwọn akọ lẹ́tẹ̀lé ojú ọ̀bá wa yọ. Ẹ̀gbẹ́ yà ló yẹ yẹn. Ìjẹ̀mọ́ àti ọ̀bá yẹ ọ. Ẹ bá ti kó tó wọ gbódògbódò rí. Olùgbẹ́ wọn ti jẹ́ Àwọn sójà ti fara la tí wọn ò ní gbé ní àti ikú sí ọwọ́ wọlé a a wọn dàkún là o jama wọn ti sẹ́yìn ikú tọ̀tọ̀tọ̀ sẹ́yìn ọ̀bẹ ilé kó wà láì èèyàn jẹ kíríbà owó yà subhanahu wa kí sójà bá tọ́ba kó ìpàkúnyẹ yẹn ọmọ ẹ̀yìn lọ bí robo wọn mú ọmọ kí ẹ bá tẹ̀lé ra wọn ó kó bá ń padà padà pàkàdé ọmọ tó ẹ̀mẹ́ dábọ́ dùkú sí pàtàkì kan lára rẹ̀ ọ̀tá. a ṣe é tó jábọ́ nu mọ́tò tí ó lù kìíní o. tọ́jọ́ tó wúyẹ̀ tó tó mọ́ ẹ̀bá tó fi ha ibi ìgbélú bí ìrà ẹ̀ tó ha tó ha yọ àjọ yọ àjọ yọ àjọ. yọ rẹ̀ ó kó tọ́ba subhanallah nàní ìkàkà pé ó wá lọ mú bóòlù ti bẹ lọ́wọ́ rẹ̀ kò rí ọwọ́ wọn ló wá fún ìdí ẹyọ kan wọ́n bá kó àfọlá yìí ojú ẹyọ kan yẹn wà pẹ́pẹ́ pé wọ́n bá ti báyìí àwọn tó kò lò lẹ́yìn gbólóró. ẹ lọ béèrè ara sọ́mi èdè ara sọ́mi èdè ìbàdàn ẹ́ ọ̀pẹ lọ́wọ́ sójà lọ́wọ́lọ́wọ́ ẹ́ àtẹ̀mọ́ ìyẹ̀wò sójà ọ̀rọ̀ tí wọ́n lọ fẹ́ sọ fún àwọn zabaniya àwọn zabaniya sọ̀rọ̀ hàn ẹ̀yìn àwọn kí nìkan kú màláìka yìí kí lọ fẹ́ sọ fún àyà tí wọn. àwọn tó lọ pé jìláàbù ṣìdá àdè wọ́n dé gbogbogbò apá ara ni wọ́n ojú wọn bẹ́ẹ̀ wọ̀ ọ̀gá wọn ní agbára kí lọ fẹ́ sọ fún àti wọn ẹ̀gbọ́n tó lọ sọ ní sọ́kọ̀ ọ̀sán yìí yóò rọ́pò ìmújẹ́rẹ̀ ìmúhùn nàbí sí máa hàn. فيؤخذ بالنواصي والأقدام ọlọ́run ní al-mujrimūn àwọn ọ̀daràn yòòrán fún wọn dáhùn máa ń yọ gbèdé. pẹ̀lú ọmọ mi náà wá sí wọn ní àkọ́dá wọn pa wọn ní àfún orí àti ìwádìí ẹ̀sẹ̀ wọn wọn pa yánà lẹ́nu mi ti ṣeré lónìí ló ní ìbá àtàlù owó yẹn náà bí tọ́lá ọba tó bá ń fa tó lò mọ́ wa tí sojú ẹ̀ ní ọ̀jẹ̀ ló sojú gbogbo ayé ní tó sojú tèmi nìkan ló sojú gbogbo wa nì. ìyá ẹlẹ́sà ẹgbẹ́ o yọ ọmọ ìjẹ tìmọ̀ ìyá mélòó lọ́nà parí ti kalẹ̀ fún ọba wọn mẹ́rin àti alákọ̀ọ́kọ́ iná wọn jẹ síkùn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní kọ̀ wọ́n mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ìyẹlé tẹ̀lé rọ́mọdé. sẹ́wọ̀n pé àtẹ́kì sọ̀rọ̀ láì sọ̀rọ̀. wọ́n sọ lóhùn tọ́jú ọmọ báyìí nípa àwọn èèyàn kan. oníbàárà sàkọ̀ àwọn èèyàn mẹ́ta kan láì tẹ̀lé fún fún mi lọ́ọ́ bí ọmọ ìpínlẹ̀ àbá ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ wọn là yẹn kúrò ilé yìí wọn ti ní kojú àdúgbò wọn wọn là yìí kí òní fọ wọn mọ wọn là wọn àdáàbò náà ní ìyẹlẹ báyìí rò ní ọmọdé tó sára lákòókò ni wọn alimọsibiru lọdí sọkòtò rẹ tayọ kókó bẹ́ẹ̀ tọtayọ òkè kókó bẹ́ẹ̀ ọtayọ òkè ní o ọtayọ òkè kókó bẹ́ẹ̀ Ọlọ́run ti bọ sọ̀rọ̀. oníṣojú àlọ́wọ́ onífọ̀ ọmọ lẹ́lẹ́tìlẹ́ rọ ọmọ jẹjẹ. ìyẹn gbogbo ọkùnrin tí wọ́n ti ti ń ra aṣọ ìra obìnrin aṣọ obìnrin ni wọ́n ní ọ̀kalẹ̀ ìpàdé ó ti ti sáwọn aláyé nù aṣọ obìnrin wọ́n ní ọ̀kalẹ̀ ọkùnrin bá náà sọ sí ẹ̀kalẹ̀ obìnrin kan wá sọ fẹ́ràn sọ ẹ̀kalẹ̀ kí lóun gbé ọ̀nà gbogbo nínú pátákà jọba omi ṣaba arúgbó àwọn akọkọ tó wọ ọkọ akọ wo ṣe yẹ wò àwọn akọ wa báyìí ọ̀pọ̀lọpọ̀ mi tóbìnrin ní ìbáfẹ́ mú nǹkan báyìí pẹ̀lú síndọ̀t yọ àwọn àtàkùn báyìí yọ àwọn akúfẹ̀ lọ́dẹ báyìí yọ àwọn akúfẹ̀ yọ àtàkùn yóò mú nǹkan báyìí. bí mi gorí ọ̀kadà tí wọ́n máa ń gò wá tó bá gorí ọ̀kadà báyìí yóò gbé bí láìlọ́nà àlùfẹ́ dáadé ẹlòmí tó bá ti di pẹ́lú mi kan èèyàn bọ̀ báyìí fún abájẹ gbé ọ̀nà rẹ̀ lọ́mọ abájẹ. ọkùnrin dákọ rẹ̀ tayọ bí wọ́n ṣe ní ọ̀nà ọ̀ndọ̀ sílẹ̀ tayọ òkè gbogbo bẹ́ẹ̀. wọ́n ní ojú ọ̀kọ̀ọ̀kan wí náà yà náà yà ni o àtọ̀tọ̀ náà ti ogun pọ̀ náà ní sáì tọ́lọ̀ nípa ọ̀ràn yẹn òun náà ní kọ́ lókè òkùnfẹ́ ìgbàgbọ́ tó kéré jù nípa ọ̀rọ̀ múra kọ́ wà lókè kòkòsẹ̀. eré ìṣèlú kọ́ta àtijọba máa ń fẹ́lẹ̀ gbogbo agbọ́dọ̀ wọn bá àwọn olùmọ̀tí táwọn èèyàn wò wọn kọ́sí láwùjọ agbọ́dọ̀ wọn bá wọn bẹ̀. gbogbo ìjọba jẹmọ́ pàmò wọn èyí tó jẹmọ́ ìwà ọ̀tá tó sára jù pẹ̀lú ìkàtìmọ́lá wọn. ẹjọ́ àwọn ìwà tí ó ta ẹ máa rí pé láàrin rẹ̀ náà ni yóò ti kí ni òkú ní jẹ́ tó ti fẹ́ ẹ̀ fi báwọn gbọ́dọ̀ wọn bá lára ló ti wọlé á sọra kó mi ò sí ni alẹ́ ti kọ́kọ́ dàpọ̀ alimọ́sílò wọ́n gbà tí wọ́n ra apá akọ tàṣùbì náà tọwọ́ bọ̀ kó tàṣùbì náà tàṣọwọ́ bẹ̀ ni oníkẹ́nìkà ni a sẹ̀nìkà wá sí sẹ̀nìkà lẹ́yìn yóò àti báyìí ó kó ayàtọ̀ yọ ká ló wọ́ a sẹ̀nìkà báwo nàìjíríà ni wọ́ nàìjíríà ni wọ́ tọ́lọ́tọ̀ ń pẹ̀lú ọmọ sẹ̀nẹ̀gáàlì kó sì tọ́kọ̀ pẹ̀lú yẹn ló lórí ìlànà má jẹ́ kí aṣọ rẹ apá aṣọ rẹ kọ́ta yọ ọwọ́ rẹ náà wọ́n jọ ta lọ fún ọwọ́ rẹ dàpọ̀ àlọ́ wọn sọ pé wàá máa lọ síbi ọmọ níta sí lóde bẹ́ẹ̀ lómi náà gbadá báyìí tọ́wá tọ́wá yóò ta ọmọ níta rẹ o yóò tó wá sí yóò tó a ah, tí wọ́n tó já ọ̀nà ọgbọ́n fi ń sọ lọ́dún dára sáré lẹ́yìn ẹ manan onírèkù ẹni tí ń sèrèkù lórí orí tó ṣe ọlọ́run ní bá sọ̀rọ̀ kò ní ti gbà lówó kò sì ní fọwọ́ yẹ léṣe lérò ọmọ jẹ tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mọ́ yẹ kó pé ìbora rọ́ níbi ìtajà tiẹ̀ wọn láì ojú ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ bàbá fẹ́ tajà ẹ̀yọ́ sọ wọn lọ kọ́ tajà. táwọn ọ̀pọ̀lọpọ̀ la ń torí fẹ́ tajà kásọ̀rọ̀ àti ìdí. ọlọ́lá yìí náà ní àdéhìn ìyẹn lẹ́tẹ̀ẹ́ tẹ̀kẹ̀rẹ̀ fún wọn. a lè gbé àdéhìn tó wà ọwọ́ ló àgáàbọ̀ mọ́kìlì ayé mu wájà ìtí ó kó nira bá ìtí ó máa tó ti àti ó kó nira wàhálà tí ó ti ọgbẹ́ sí nira tó lè. wọ́n àdáàm wọ́n nìkan wọ́n ọgbọ́n bá mi. nìkan ní ìbọ̀rọ̀ ní ìfà ọ̀dà ọ̀lọ́ ònàkan láti á ìrọ́tì wọ̀nyí lá àwọn kan tún àwọn dára kan. tọ́lọ̀ ń bá mọ́ ọ̀làwọ̀ ìnàkan láti á ìrọ́tì wọ̀nyí ó yá àtàyà àtàlẹ̀ tí wọn bá ti yà yé tí ìṣe yà pẹtọ ìṣe ẹkú tó ṣe o ó jẹ àpẹtọ Ọlọ́run bá ti ń ó sùn tí wọn á rí méjì rẹ ó ní kó nira pọ tí wọn bá ti jà náà máa yí wọn sì ti ẹbọ wọn jà náà máa fi àmà wọn sì ti jà náà máa fi àmà látàyè ṣe ṣe bóbó ló ti kọ́ ló jà náà máa yí tí wọn bá wá rí yẹn bọ́ tó kó ṣe kalẹ̀ bó ní bọ́ sínú jà náà máa fi máa jẹ́ òbí àwọn àǹfààní tá a rí kọ́nà áyà alákọ̀ọ́kọ́ ojúbùn náà ṣẹlẹ̀ lẹ́yìn pípa dandan títa ìmọ̀ká aláti pọ́n ìmọ̀ká ọ̀pá dandan bẹ́ẹ̀ o kàpọ̀ mọ̀ká lónìí òtúrọ̀tù alẹ́ mọ́rán nígbà inú àwọn ayé àti bẹ́ẹ̀ yẹn inú àdéhùn tọ́lọ́ ń gbà lọ́wọ́ àwọn àtìrẹ́lì òyìnbó àwọn náà mi bá kàmá ní ìtọ́jú náà. وإن أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبغوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون ọlọ́run dáadáa ju àwọn tó fi dáadáa. وإذا قضى الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه يقول الله inú yìí ti tẹ̀ sábà ìgbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ fún wa Ọ̀dàbàrúwọ̀ àwọn olórin wọ́n bá fi ọ̀rọ̀ náà bá hápára. Wọ́n sọ̀rọ̀ wọ́n sẹ́yìn wọn, wọ́n pè sẹ́yìn. Wọ́n sọ̀rọ̀ òmìnir sábàdà ọ̀dílá. Wọ́n sì wá da ọ̀rọ̀ náà bá láti fi wáyé. Wọ́n sà láti fi ráyé. Àbí ìgbàgbá yẹ tí wọ́n fi àlùkùrá nìkan ta ìtàn sí ìtàn síra kó burú jẹ. ọlọ́wọ́n ọba ìdíjọ́ lá nínú ayé àta nínú ayé àyẹ̀kọ́ ta nípa ọbẹ̀ ni pé pípa dandan títa ìmọ̀ká. torí pé ìmọ̀ ọ̀pá dandan ọ̀kápá pé ọ̀sẹ̀ kìnìún o pé ọ̀sẹ̀ ká pàápàá dùdọ̀ sí àdáyàrí nígbà tí bùkátà bá tún pé jùlọ síbẹ̀ pẹ̀lú báwọn ẹ̀kọ́ wá béèrè nípa rẹ̀. bọ́ ọ̀sẹ̀ ká gbọ́dọ̀ béèrè ọ̀pá dandan ni ìgbà tí kò padà dandan nípa àwọn èèyàn kó wá béèrè lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n pamọ́. ẹ wọ́n pamọ́ ó léwu fún ọ. Ìkà dábùtà lórí olúmọ òun sí ìjà àdá làtúrọ̀ mẹ́rù jáde ní òwẹ́bẹ́ ní ní. ثم ألجمت وتلهون بالعذاب الشديد أفن إن كتمت العلوم أنسيت حتى صبت إمارما صلو إمارة أنسيت مؤمن بما يقول لنا إماما حتى títí ní pé láàrọ̀ àwọn èèyàn láwùjọ wọn ò ní rí ọtí kankan wẹ́rọ̀ báyìí báyìí ìbàgbẹ́rọ̀ jáàyè wọ́n máa rí ọ̀tá láì màkà wọ́n bà yí wọ́n máa rí bí ọdẹ ẹ̀dá pẹ̀lú àwọn olè ló wà fún ìtọ́jú bẹ́ẹ̀ ẹlòmíì tó kéwì ẹlòmíì náà jáde kó nù ọlọ́kà ọ̀tọ́ pàwé ẹ̀ kúrò wọn nù. sẹ́nu ìgbà bọ́ta kó wọ́n bọ̀ta pípò náà ṣe pípò kéwù wọn ò yẹ kí kàkà ju jáàyè aláìmọ̀kan lọ wọ̀ bàlẹ́ ìdàtẹ́ tí ò موقع يوجد في القيامة نارا فماذا القيامة ثم ألجمت في القيامة نارا ووعد في جنة يومي wọ́n fi ìdáná náà jọ lẹ́nu ẹnu tó ń dò bí ká ìmọ̀ ọlọ́wọ́ bá káyìí wọ́n sọ ìdáná náà wọ́n sọ síbẹ̀. wọ̀dàlá àbúdá fi ara ṣẹ́yìn. ya ah, ìyá iná tó lágbára bí kú ni gbogbo nítorí fún ọ ọlọ́pàá ìmọ̀mọ́ ọlọ́jà apá mọ̀mọ́ ìjà lo ìmọ̀ ìmọ̀ wúlò púpọ̀ ọ̀tá ọ̀pá. ẹ máa bíbí sáàlì hàn kó ṣe é ṣe kọjá pé ìṣèjì ló ìmọ̀ rẹ mọ́ ẹ máa bíbí bàbá ọ̀rọ̀ ṣe àwọn èèyàn béèrè òfin sọ fún wọn pẹ̀lú àtẹ̀sí wọ́n rìn fún wọn lọ́dọ̀ kó lè dà pa ní gbọ́ọ̀jẹ́ onímọ̀ gánà ò lè rí wọn wọ̀rá pàṣẹ lára rẹ̀. ìwọ ni o nínú àwọn ẹ̀kọ́ tá a rí pẹ́ lẹ́ẹ̀kejì o ní pé anẹ́lẹ́kùnú balùwẹ̀ mọ̀lẹ́ sálà mi ní ẹ̀jẹ̀ dá gbogbo síra tọ́lọ́ ń sọ̀ka rẹ̀ gbogbo ẹ̀ ló kó sínú ìkọlọ́ ọba ni má àǹdán ní àmì nàìjíríà ó fi àlékún àti làmùsí tó tó máa pé o lè jẹ́ gbèdéke ìran gbogbo sí àpáta ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀kọ́ tá a kọ́ òun ni gíga ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́ pé bá àyè tó lọ́wọ́ wa torí kọ́ bá ní má ní tọ́lọ̀ ń sẹ́ni tí ó ti a sọ̀kalẹ̀ ọ̀bá tí ló sẹ́ni tó ti fẹ́ sọ náà wà ní òkè ìròyìn tẹ́tí ni òkè ti sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ọba tó ga ọwọ́ asọ̀kùnrin ẹlẹ́ẹ̀kẹ́ni nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ anna hadha alwa'i ìlérí ìyá yìí àlá man jama'a bayna al-amrayn ìdí ọmọ fẹ́fẹ́ tí ọba tó pa méjèèjì ìbàkọ̀ yẹtùmọ́n wọn kọ̀rọ̀ náà ọba máa yẹ wọ́yẹ sẹ́rù wọn tó ta wọn náà ọba máa kọ̀kọ̀ láyé báwo èèyàn ọ̀dọ́ ni lẹ́yìn náà ó tún wá sí kíni o ó tún wá ń ta ọ̀rọ̀ náà ọba láti fi wá ayé ọ̀dọ́ ni yẹn ẹtí méjì gba papọ̀ bá para papọ̀ a ìlérí ẹ̀kọ́ lágbára yóò máa bẹ fún wa. bàbá máa ń tẹ́tẹ̀ máa dìdú ni dìdú ni ṣọ́ ẹ̀ńtọ́ sábà máa ṣùgbọ́n tó lè ṣe fóun ta ọ̀rọ̀ ọlọ́run. àwọn ìta ọ̀rọ̀ dìdú ni káṣíbi tàbó ti ẹ̀ta ọ̀rọ̀ náà ṣùgbọ́n pọ̀ pamọ́. fàyínà lè fún màmí ìyá tẹ̀lé wọ́n ní ìdájọ́ yàtọ̀ ìdá kẹsàn وقد قال الله تعالى اللهم إنك لا تضم بالاستفاء إن الذين يكتمون ما أنزلنا من البينات dájú àwọn tó ń pa àwọn àlàyé ọ̀rọ̀ èrí tá a sọ kalẹ̀ tó ń pa mọ́ wọlé ọ̀dà tó ń pa ìmọ̀dàmọ́ ìbáni máa bá ìyá iná owó lè ní àtẹ̀bìrì títà rẹ̀ lẹ́yìn ìgbà láti ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn nínú bí a wòlá ìkàyẹ̀ lè àdó ohun mọ̀ lọ nínú wọn bẹ́ẹ̀ ọlọ́run wọn gbé wọn sí pé ìgbéjìlẹ̀ sí kí ọlọ́run ọmọ bá wọn wọ̀yà lánàá ọ̀làrínún. wọ́n pa ọ̀rọ̀ ọlọ́wọ̀n bàbá yàtọ̀ sí kí wọ́n ta ọ̀rọ̀ lọ. wàhálà ìdúró àlà àyà fìtìmánà máa ń dàlà lọ ní kaba ìdùnnú eléyìí ti tọ́ka lórí pé pípa ìmọ̀ tó náà sọ̀kalẹ̀ mọ́ nínú ẹsẹ̀ tó tóbi. ẹ̀gbọ́n ipa ìmọ̀mọ́ ìtẹ̀tútóbi. wọ́n náà kì láyé sẹ́yìn kò máa lókè ọ̀sẹ̀ ayé ti lẹ́bí nahnu bi sadadihi bi sadadi tafsiriha gbogbo àwọn ìyàtọ̀ wà nínú àyàtọ̀ àti gbangba yẹn tó ẹni tó pamọ́ òní nìyẹn ṣùgbọ́n tí ó rìn wọ́n pe ẹ̀kọ́ àgbàdo ẹgbẹ́ kan tọ́lọ̀ àti gbogbo ẹni tí gbé yẹn àti ọmọ àkọ́rọ́ o ọ̀rọ̀ طب وأما الذين يشترون بما أنزل الله من الكتاب ثمنا قليلا أو توقع رولو nítorí ayé bidun kitman tí wọn pa mọ́tò kan wọ́n ta wọ́n lè máa sọ fún wọn lè máa kọ́ àwọn ọ̀dọ́ ọ̀sán kalẹ̀ tí wọ́n ta ọ̀rọ̀ lọ. ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀lọ̀ lọ́wọ́ tààlà fi ọlọ́run sọ pa tí wọ́n pé. من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون àwọn tó ṣe pé wọ́n bá jáde sí gbèrò tẹ̀mí ilé ayé tọ́jọ́ pé ayé ní gbogbo táwọn ń wá wọ́n sì ìlẹ́ta ha ọ̀dọ̀ ayé ni wọ́n wá náà àti gbọ́dọ̀ ṣọlá ọjọ́ gbogbo bí ọdún àwọ̀ tòní máa wọ̀ tànà ni wa àrùn máa àti ìsàfẹ́ òun náà là wá ẹ ìpara àpáyé á tí ẹ bá ti rí báyìí á á obìnrin ló lọ kó sí wọn subhanallah tẹ́lẹ̀ tí ayé ni wọ́n fẹ́ àtọ̀sọ ayé ẹ̀rẹ̀ lómi ìdílọ sí wa tó ẹlòmí ìkọ̀ òkè lọ́ra mọ́tò torí pàṣẹ rẹ̀ mú àtẹ́tí kí n sá àwọn èèyàn ó mú dáadáa tọ́ba gbé ilé ẹ̀rú méjì ti tara yóò tilẹ̀ nígbà tẹ̀ ẹ̀rú méjì. ẹlẹ́nu àti tíbi tíbi tíbi tíbi kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí òmí náà ní tíbi mi ò bẹ́ẹ̀ tíbi tíbi nítorí ní ìmí náà ni bàbá tí wọ́n lọ fi kan kára sí kò lè ṣáájú nígbà tí ìmí náà lè ṣáájú ẹ̀ báyìí pé káríkátá ẹ̀ pé káríkátá ní ìta sí i tí èso dúdú dọ̀rọ̀ ojú àlẹ́ sí ojú lè pa mí èmi náà lè rí ní màá máa sọ. èyí ó sì fún èyí ó tún lè fẹ́ yàwó yẹn oró òun yà. tọ́ba ti wọ́n náà wọ́n mọ́tò jẹ́ náà níta wọ́n náà. yẹ abẹ́ ẹ̀kọ́ ni olùtakọ́ náà ìmọ̀ àná ìfẹ́ mọ̀ ọ̀bù àti gbèdú òun ni máa ti gbèdú wọn wà wà kó sọ̀rọ̀ wọn láti jáde débi ìdíje ìfúnmọdé ni bá wọn ti kọjá lọ wọn wà padà wọn fẹsẹ̀ rí bọ wa torí òní fẹ́ kí wọn yóò gbé lẹ́sẹ̀ mú a wọn tó fi ìbàjẹ́ lẹfẹ ti dé ìyàmá tètè mú tọ́ bá rí mú wọn tètè ẹbí ẹ o tí wọn tó kọ lọ́pọ̀ ẹ̀kọ́ fèrè tì mí ti gbà láti kó inú bẹ́ẹ̀ pẹ́ tá nígbà tí ẹni máa ń dé bó ṣe wù ẹni tó ń gbé mọ́tò káàkiri a tó ń fi ìlú sẹ́jú kan nu mọ́tò yẹn tí wọ́n bẹ ní kókókókókó tó ń tẹ gíláàsì mọ́ kí ẹ bọ́ mi. láwùjọ tá a wà torí ayé àti ọ̀sán yìí ni wọ́n fẹ́ ọlọ́run tó bá jẹ́ pé tiẹ̀ nìyẹn ni wọ́n fi nílẹ̀ yìí àmàlà wọn gbogbo tẹ̀ wọ́n á sùn fún wọn. gbogbo tí wọ́n fẹ́ yẹn gbogbo tẹ̀ wọ́n á sùn fún wọn wọ́n fi ha láàyò bá kọ́ tó àní sí kankan fún bẹ́ẹ̀ fún wa àní jàmbá wa á sì fún wa. ọlọ́wà ni ọ̀la ìgbàlẹ̀ ìfẹ́lẹ̀ hàn bìlì àkìrọ́tì ìlànà irú wọn wọn ní sí kankan máa láì kò sí kankan fún wa láì pé àmàdúrà lọ. wàhálà kan máa ń fọ́nà rú bí ha gbogbo tí wọ́n ti láyé sì ti bàjẹ́. وباطل ما كانوا يعملون سبحان الله ها اليوم خلاص لمن كان يريد حرث الدنيا نجدنا نجد له فيها ما نشاء ما نشاء لمن نريد àbí tọ́ ẹni yóò fẹ́ pé ọgbà ayé yọ èrè ayé lòun wá ọlọ́run bá léwu ní fẹ́. من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مظموما مدحورا náà lẹ́nu yóò ti bá wá orí ayé ti jẹ́ àlẹ́ ájílà gbogbo iná kúkú mà bẹ́ẹ̀ ọ̀tọ̀ ìbónà lẹ́ ájílà ní wọ́tẹ́tàrónà àlàáfẹ́rọ̀ ẹ fẹ́ràn ayé ṣùgbọ́n ìkẹ́ mọ̀ lẹ́fà máa ń ká náà yorí ìlú lẹ́ ájílà ta ẹni tó bá jẹ́ni tí ń nífẹ̀ẹ́ ayé tó jẹ́ páyé ní pẹ́ àjálá làwọn orí náà máa á lima lórí. ẹ wá sí gbogbo wọn náà o ẹni ọlọ́run bá tó fẹ́ náà ni o ẹ wù wọ́n ni ẹlòmíín ti dára jù kàmí lọ ọ̀pá bá sọ. wọ́lọ́ ẹgbẹ́ tí wọ́n ní lórí lórí lórí kí lọ́kọ́ ní olé náà. báwọn wọlé wá báwọn wọlé wá kí ni wọ́n ń sè. ẹ lọ rẹ̀ lọ́kùn sí kankan bẹ́ẹ̀ni tọ́lọ̀ ọba bá fẹ́ yẹ ẹ tọ́lọ̀ fẹ́ yẹ fìtínà lọ́jọ́ fún ẹ tọ́lọ̀ òfun yẹn náà ọ yẹ kó tètè padà ní o ẹlòmíì ò ní padà yóò tún wá máa ti àkúgbà pàpà mi sí. ọlọ́ ti á ṣàtúnfẹ́ tó bá wù wá ní tó bá ti wù aláàbò bẹ́ẹ̀ ká ṣe é ṣe gbogbo tó bá fẹ́ náà. ثم جعلنا له جهنم يصلاها يصلاها مذموما مدحورا ọlọ́run yà wá gbé iná jahannama kalẹ̀ yọ wọ̀ iná jahannama yọ wọ̀ lẹ́yìn ìyẹpẹrẹ ni ẹni jẹpẹrẹ wọn yàrá yìí wọn ti tó àyùkù aa wọn wọn bá balẹ wọn ti bá wọn ta wo tí ọba wọnú náà jà hàn náà báyìí yọ wọ ní kí ni o màrìmọ́ màmúlà màdàhúrà yọ wọ lẹ́ni ewu a ẹsẹ̀ lẹ́yìn náà lè tó àṣà yìí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ pé ká fáyọ̀ lọ́kẹ́ fún kí ẹ fáyà rẹ̀ fáyà rẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn àtẹ̀kọ́ rẹ̀ wọ́n mọ̀ fi dẹ́rù lóyún yọ wọlé ní ìwúlẹ̀ ní yẹpẹrẹ. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا أراد الآخرة Ìtọ́wájẹ́ pípẹ́ ìfìyàmọ̀ lòun pé ọkọ́ mọ̀ rẹ̀ torí ìtọ́lọ́wọ́ bá wà báyà láhá, tààyà ha, ó wá rìnrìn ó ti sẹ́kọ̀ iṣẹ́ àṣìṣe yá máa tí ọlọ́run ọba ilé jọ lọ́pàá lé ti kalẹ̀ fún wà wọ́wà mọ́ bínú ọ̀fẹ́ òláì ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo ní pẹ̀lú gbogbo àwọn fẹ́rẹ̀rẹ̀ tó ti yẹn Fàúlà ìgàkà nàta ìhun kó oríire ẹkú sẹ́ńpẹ́ lórí ilẹ̀ tiwọn. wọ́n sọ pé ìjẹ́ máa ló o ànàdá àwòdà ṣùkúrọ̀ ọkàn lílo mímú ìbàdí àṣàkúrò. àìmọ́lò ànàdá àwòdà ẹ máa ti tẹ́lọ̀ ẹ máa ti tẹ́yìn lò ànàdá àwòdà yẹn ànàdá ṣùkúrọ̀ ẹ̀ka ẹkú sẹ́ńpẹ́. ọ̀rọ̀ ìlú mímú ìbàdí àṣàkúrò kéré náà àwọn ẹlú ọ̀rọ̀ tọrọ rẹ ọlọpàá lọ tó ń fi gbé okùn tẹ ọpọpẹ ó kéré o ẹjẹ́ káwọ̀ ọba kápárí kékeré fún àìsíyá wa káfí jẹ́kọ̀ọ́ ìmọ̀ wa fún ọjọ́ ìbéèrè ọmọ ìṣẹ̀lẹ̀ ayé. Fàlá tó fi kìtìmá ni máa àzàlọ̀ ọlọ́run sára padà fà kìtì mẹ́ta ni wọ́n fi kí gbogbo àwọn èèyàn láti fi wọ́n pa ọmọ náà wọ́n mẹ́ta ni. Àlùfẹ́sìmọ̀ lè ọ̀wọ̀ ni. Máa yẹ tó wọlé ẹ̀ máa bókun náà bí yìí. Ẹ̀ ń tọ́pa ìmọ̀lẹ́sí ní sáfù. Wọ́n máa ní owó sì kọ̀ pé káwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú ẹ̀ eléyìí ti tẹ̀lé ní dáadáa dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ní ẹlú bí ìgbà tó ọmọ kùránì kan ó fi ìlú ọgá bàbá sí òun ó lè kálá láàrin tẹlomi bá kọ ọmọ náà mẹ́tẹ̀ẹ̀ta ti fi jà báàlù tẹlomi bá wa kọ ọmọ tó náà bá kọ ọmọ yọkọ ní kùránì general general subject alukura ni ọkọ yẹn náà kọ tẹ náà ní eléyìí tọba mọ yọkọ mọ yọkọ àlèrè mọ ní dáàbò mọ yọkọ ọwọ alẹ mú lálà ní lọ́wọ́ fi sábà lé lórí lọ́wọ́ fi lálà ní ìyá bá lé lórí tọmọ náà bá mọ pé sínú àgàmẹ lọfẹ lálà ní tọmọ náà wà ní anagunla nínú ọtí ẹ lọ ẹnìkan ló tiẹ̀ lọrọ àbúlé ó ní pé kí sábà ní ti bọ ọ òun náà sọ àtọkọ bàbá rẹ ìfún àtẹ̀dọ̀ níbi ìbẹ̀rù lálà yóò wà fún ní kòkò ní kọ́lẹ́dọ̀. yóò máa gba àwọn ètò ọkọ̀ síta yẹn kò ní pọ̀ ètò ọkọ̀ sínú yẹn lásán kò ní ọkọ̀ yóò wà fún táyé ní àfa àdéhùn ọjà. ẹjẹ́ akọ wọn ni kakọ wọn ni yẹ́n àwọn èèyàn ti àkọ́kọ́ ni. wọ́n lọ kí ni ìpínlẹ̀ ẹjẹ pa màmá ọ̀la ìgbà yìí nù tí o ti sàlàyé rẹ̀ kò ní í ṣe àlàyé rẹ̀ ilẹ̀ àyẹ̀bá wa bẹ́ẹ̀ tó níyàwó àyàfi sábà jẹ́ pé torí ìka ayé kan ní máàlì tọ́ba lọ́wọ́ lọ́sàlẹ̀ àwùjá orí kò kan lọ́sàlẹ̀ àwùrí àkàtì ọmọ ẹbí orí àwùjá ìdíjì kan àwùrí àkàtì tàbórí ipò kan orí ẹni ó sàlàyé àwọn ẹni láàrin tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pátákì pé kò láyé wọlé bí wọn káàdì ìpínlẹ̀ kẹta má yẹ kí mo lè ẹ̀ máa bó pilandi yìí ẹ tó ti pé àwọn òun ti dé tiẹ̀ wọlé ìgbà yìí lò kò sì ní sàlàyé rẹ̀ ilé ayé bá rọ̀dẹ́ ìyàwó yìí àti torí ètò ayé náà ọ̀yẹ́ kí wọn bẹ́ẹ̀ lẹ́nu àmúrẹ́ yìí ọ̀rọ̀ méjèèjì ló ń papọ̀ wàhálà ṣàǹfọ̀ àkùsà ilé ìdòkú وقد تبين عقوبة كل واحد من هذه الأقسام فيما سبق ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ti hàn nínú tó lè kọjá lọ. ìrẹsì báyìí wọn ní náà ló ti fi ní o kó náà ló wọlé. àmọ́ àmọ́ ni azhar ọ̀lẹ̀ ẹ̀yìnmọ̀ lè la wọ̀tá ẹ̀yìnmọ̀ lè la ṣùgbọ́n tó bá fi ìmọ̀ hàn nítorí tọ́lọ̀ tó sì kọ́ nítorí tọ́lọ̀ wàhálà wọ́n wá wáyé rẹ̀ àkútà olólórí wọ́n wọ́n ìkẹ́sì wọn rọ́ọ̀bẹ̀ onípẹ̀lẹ̀ kẹrin alẹ́rì yorùbá yẹn lóbi lè dáàlì ẹtí sàlàyé mọ̀ pẹ̀lú aha rẹ̀ wàhálì ni ó fi gbogbo sisi rẹ̀ táwọn yẹn bá rí báyìí ní sàlàyé mọ̀ ni wàhálà ni ni gègé rẹ̀ ibi sàlàyé mọ̀ ọ fi sàlàyé má ń zà ọlọ́ àti ọ̀já ìtọ́nà sọ̀kalẹ̀ wọ̀lẹ́bí yẹtumu kọ́ọ̀fán ìdàkánná sàyùbáyénu rí mọ̀gìn áfà ọ̀dàbà. ìpín mi kò lẹ́ tó ti pé ìmọ̀ pamọ́ ìpayà lóhun tó fi pamọ́ ètò ṣe yí pé tí sábà tí kan bá dé o lè tún padà ṣàlàyé ẹ̀ ní omi. ìgbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ náà sọ náà bá lábúrò rẹ̀ lọ. àwọn tó wá ọjọ́ dàgbà níbi táwọn ibi níbi lọ́lọ́ máa wá níbi tó padà láti bí ìgbà níbi tí wọ́n ti di àwọn ẹgbẹ́ tí wọ́n ń wàhálà wọ́n ti ń wà ó àwọn ẹgbẹ́ tó bá ń pàdé lẹ́yìn òkèlè bá mi sọ fún ọjọ́ ìgbé òṣèlú tí ọjọ́ pé a sọ fún pé ọwọ́ ọ̀pẹ́ wà nìkan àwọn ọ̀rọ̀ míì pẹ̀lú tó bá ní sọ́nà ọba àwọn ẹ̀sọ́ yóò sọ pé wọ́n sọ fún ọ wọ́n má tètè o. pẹ̀lú bàtà tí kò bá ń súnmọ́ ni wọ́n ti sọ kalẹ̀. àwọn èèyàn káfí ìpayà kan ló tẹ̀lé dé òfin sọ káfí ní àbá yẹn gbà yẹn wọ́n bàjẹ́. àsìkò rẹ̀ ò tí ì wàá ẹgbẹ́ bàtó dá yìí ní ìtòsí sọ̀rọ̀ yẹn tí irú rẹ̀ bá wáyé àmọ̀ tó sọ̀tà kù. àmọ̀ lẹ́bi ètò mùsùlùmí ọ̀sùn pé nípa ìmọ̀mọ́ ní fábílì fàhálà rẹ̀ ní ọ̀tọ̀ rárá kí ni àti ẹnìkan kan wá kárí pa sọ́ra mẹ́ nínú àwọn àǹfààní kárí kọ́nà áyà òní pé bàtà òkun ní àpàyè àrí pé òòrè ayé kéré kan ìgbàdo ayé tó kéré orúkọ náà wọn bá sọ pé wọn yẹ sàrò náà méjì sábà náà kọ́lé dà wọn fi kúránì nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òní ìfúnláàpọ̀ ìmọ̀tàkì tó alàgbàbàdì ẹ̀kọ́ yìí ní ìtàlẹ̀ òláàdì kàmáyà kúrò nàbí gbogbo ní ìmùtí lẹ́tà. nítorí sábàdì àwa mú wa ní kò sábàdì gàgà ntọ́ba sábàdì nǹkan mú wa ní kò sábàdì gàgà torí kọ́nà wọn bá sọ yìí pé àwọn ọmọ yẹn kò sí tí wọ́n ti dẹ́sí kò tó ti kiri lọ ìná orí máa ń ṣokùnfà náà ìfipínlẹ̀ gàgà ṣùgbọ́n yóò ṣokùnfà ìná. torí pé wọn láyà kúrò nàná ọ̀ jẹ́ náà ولكن يأكلون المال هو الموجه لكنه مال لكنه لكنه مال owó kan tó ti pé ọjọ́ sábà bọ́ọ̀lù lè nà sábà yìí lónà báwọn àti wọn sọ pé ní ọ̀dọ̀ ọ̀dọ̀ pé lágbájá ti kówó jẹ sẹ́yìn rẹ̀ nìkan ti jẹ owó nù ṣùgbọ́n kó wò lọ ná owó nù òun náà ní wọ́n gbàdúrà wọn wá ní kó owó jẹ ènìkan ò sí ní ẹ̀sìn nílẹ̀ nìkan kó tẹ́tí ni ọmọ àjẹ́ òun lẹ́nu tí ìbá ti tó ti rin àbọ̀pọ̀lọ rẹ̀ tẹ́kí ni òun jẹ. nínú àwọn àǹfààní ẹ̀kọ́ tá a rí fọ́nù àyà ìfọ́mọ́tòlẹ̀ àjẹlẹ̀ fi ìjẹta ìgbé déédé tó nínú ìjẹta gbólọ̀ ọlọ́wọ́ bàtọ́lọ̀ sọ pé wùlá ìjà wáyà gbóló náà fi kò lónìí ní ìjẹta fún tẹ́tí wọ́n ti yẹn iná ni wọ́n ti tilẹ̀ wọ́n tẹ̀lé kọ́ ọ̀jà àlà kò bá ta fún ìjẹta náà ìkọ́jìlì má àtàlò ọlọ́run bá kó ṣe ànúkọ ayé ni pé wọ́n ti ti pàṣípà ọ̀rọ̀ ìmọ̀ sí ètò ayé ó ti kún ó ti kún wálẹ̀ tó fi báyé ó ti pín wálẹ̀ tó fi báyé ó ti ti tó yẹn lẹ́nà ní ìdèkì àná nínú ẹ̀kọ́ tá a lè kọ́ ìfipá tó kàlẹ́ àti láyé àti ọ̀jẹ̀ ńlá ayé ìtún yẹn kọ́lọ́ bá ti sọ̀rọ̀ orí kọ́lọ́ ní wọ̀ láyò kélé gbogbo gbọ̀ ọlọ́run ní ṣe nínú àwọn àǹfààní tí àríkọ́ nínú àyà ní parí òní ìsìláàbù àlìkàláàmì ní sífàtì láàyè ìrìnàlẹ́ ìyàtọ̀ ìrọ̀tà àlékọ́tì lọ́wọ́ sí àti ìsàfihàn rẹ̀ bí ọ̀rọ̀ náà nínú ìròyìn rẹ̀ tó jẹ́ ìròyìn ìṣèlú èyí tó sọ papọ̀ mọ́ ọ̀rọ̀ náà bí ọ̀rọ̀ náà tọ́lọ̀ tó sọ pé wọ́n láàyò tẹ̀lé mọ́kànlọ́wọ́ ìyàwó máyé ìyá nínú àyọ̀kọ̀tà àríkọ́ olùgbéyàwó ìgbéyà wọn ti yorùbá ti àbí ìgbà ìjọ ìgbé ìdè àwọn èèyàn káfẹ́ tọ́lọ̀ wọn pọ̀ wá níjọ yẹn mo sì ní fa àwọn kàmá bákan náà ní ọ̀kọ̀tà àrí wọn ní gíláńgò àrùn gbẹ́ngọ̀ yúlọ́tò àgáàbì àmùlà líle kókó ìyàtí ọmọ fẹ́ fún àwọn tí wọ́n ti ti fi pẹ̀lú àwọn tọ́lọ̀ wọn sọ pé òun ní bá wọn sọ̀rọ̀ ìgbàgbẹ́ǹde bákan náà kí lọ́lá tó ló wọ̀n ní ìṣe fún ọ. èyí náà ni wọ́n jẹ sípò pẹ̀lú yẹn náà tó a lè gbogbo yẹn pé àwọn àdéhùn yẹn fọlọ́wọn bá wọn ti yẹn. ní nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ òní pé ọlọ́run fi rí rẹ̀ ìyẹn ẹlẹ́tẹ̀lé o ìsìbáàkù ìjẹta ẹ̀sán pẹ̀lú àdáàbò náà lè ọlọ́run yóò mọ̀ bẹ̀ fún wọn. nínú ẹ̀kọ́ tá a rí kọ́ òní pé àná àdáàbò àbòlá ìtàkìrì ìyá tó ń bí ọmọ pẹ́ta yorùbá ni ní alaman nàfíjà ẹsẹ̀ ìwú tẹ̀lé wà alaman ismailija àti ẹsẹ̀ ìwú tara wà á mọ̀lẹ́ alamu nàfí lọ́jọ́ tẹ̀lé ọ̀dẹ̀ lílo ókó lóhùn sàárà òní gbólóhùn náà wà sọ́nà ọ̀sán yóò ní ọmọ àtọkùn pé ẹ̀fúnà ó bí iná wà látọ̀kà lè mọ́ òun mọ́lẹ̀ fẹ́ ẹ má bàa sọ̀rọ̀ ẹ má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó o tó tọ́ bá dà sí àmà oríṣiríṣi.

fàhádà ní abúládì máa yẹ kó lóbi náà ti la ló lágbára lò nínú ọ̀rẹ́ rẹ nílẹ̀ yẹn pẹ̀lú tó ti kiri o ní ọmọ bá wọn. ẹ̀rí ìnira tára òun náà ní gbólóhùn ọlọ́run ọba tọ́lọ̀ sọ wípé ìnàlẹ́dí náà kẹfàrún fi áyà ti la gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fẹ́ ìgbàgbọ́ táwọn àmì ọlọ́wọ́ bá sọ ọ̀fà ní kòlámà nàgbéjà tìoló dòhàn gbogbo bàyẹ̀ wò sára wọn bá ti ń jóná táwọn wọn jóná bàdánná hàn tìoló dànù báyọ̀ àlìyàn tó kó làǹdà bẹ̀ á tún pa àwọn tuntun mí fún wọn torí kò lè bọ́yà ọlọ́run torí pé tí ìyá bá ju àwọn débì kan èèyàn ní ní fílẹ̀ tọ́lá ti ju débì kan tó ju ara èèyàn débì kan èèyàn ní màgbé èèyàn iná iná jó yàn mọ́ nítorí tó àwọn àgbẹ̀ ẹgbẹ́ bí tọ́ ti ju àwọn débì kan èèyàn ní màmá ọlọ́ni kò ní lámà nàbẹ́jà tìlú olóòdò hàn gbogbo pàyẹ́ òta wọn bá jiná tó jiná tó jóná tá bàjá iná hàn pẹ̀lú ìdánilọ́wọ́ ẹ̀rọ áàlì ẹ̀rọ òkúlé ara ọlọ́la pa àwọn pààrọ̀ àwọn awọ bíi wọn kò lè máa fẹ́ yọ náà iná wọn àtàdá àbíyàn àti ìmà ọba olùborí lọ́nà yìí rẹ̀ ọ̀pọ̀ ìjọba lọ́nà. وتقوا ماء حميما ويمر بكنا وقطع معاءهم بموت وجبلبل àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn àyà sọ nípa ọ̀rọ̀ ìyá yóò máa bẹ fáwọn ọ̀daràn nínú náà ọlọ́dà púpọ̀ ìyá ìyá tó ń bọ̀ wọn níbẹ̀. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم ìbéèrè mi. ọ̀yà ìwọ ìwọ náà láyà ọ̀yà wà á tọ̀ ọ̀sán. wọn lè tó ṣe àgbèrè pẹ̀lú obìnrin obìnrin wa ló wọn sọ pé tó kò sí nǹkan kan tó kò fún àbájá wọn tún àpá wọn ti dára wọn kí làwọn fẹ́ẹ́ ṣe táwọn òfin tún ra àwọn ṣe àkọ́kọ́ ní táwùbà ọlọsẹ táwùbà orí tó ń tẹkẹ bí ọlọsùn mi náà ti dábàá yìí èyí tó tóbi ni wọn ṣe táwùbà sọ́dọ̀ Ọlọ́run wọn pinnu pé lóòótọ́ ìṣẹ̀lẹ̀ máa kọ ọba ló jẹ ẹsẹ̀ dáadáa sọ́dọ̀ ọlọ́run ọba dáadáa sára ta tọrọ ìpèdè fáà dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba sọfánà owó dáadáa ṣe kókó ṣe pàtàkì o mo tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà àwọn tí ìka tó kù dùn pé wọn wá kọ́ ṣẹlẹ̀ ọba àtúnṣe wọn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ òbí òbí fáwọn àpèlẹ́ ọmọ àgbà sí rọ́bì ọlọ́ọ̀gbẹ́ àwọn ìhùmá awọ́lùhà tìfáà wọ́n á kúrò hà nìkáà kútọ ìwọ ọ̀rọ̀ àgbèrè ọlọjẹ pìlẹ rẹ tí wọn dànù ṣùgbọ́n ìgbẹ̀yìn nìkan kù náà ni wọn padà lọ sókè wọn lọ sí nìkan àyà wọn sọ wọn papọ̀ ní ibi lọ́kọláya tó ní ibi lọ́kọláya wọn sọ wọn papọ̀. àwọn yẹn wọn wọn làwọn yẹn wọn béèrè pé a ah, rẹ sábúrò ìbò mà á ah, ìyá táwọn ọmọ náà máa bá mi kí máa bí wọn bí máa ìfọ̀pọ̀ tó yìí ẹni tó bá ń gbọ́ pátó àyè tí ọ̀pọ̀ ní pé bọ́yá ẹ̀sìn ìdìnnà ní òfin báwọn èèyàn pé wọ́n lè máa gbé kálí mi tó wá fún sí bàbá rẹ̀ ọ̀gá ìyá rẹ̀ ọ̀gá ìyá kí n ti bẹ́ẹ̀ tẹ̀ jọ fún bàbá ti bẹ́ẹ̀ ó léwu fún ọ ọgbọ́n ti sọ wájú lọ́nà àbáyọ ó léwu fún ọ. ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fọ àwọn pẹ̀lú nìkan lọ́dí ọlọ́ọ̀tà là wọn. ó ní rárá ọlọ́run náà ló kúkú sọ ọlọ́run ní àzáni láwọn ẹgbẹ́ ọ̀gẹ́ la àzáni àzáni àwọn mùṣírikà ọlọ́run lálágbèrè lọ́kùnrin kò gbọ́dọ̀ fẹ́ ti alágbèrè lóbìnrin lọ tàbí ẹlẹ́kọ̀ọ́ gbogbo náà lọ́ba lágbèrè ẹ̀sìn fún alágbèrè fẹ́ẹ́ alágbèrè. wọ́n sá ìyàtọ̀lá yẹn jẹ́tù ha lé náà ní àwọn òṣèré. alágbèrè lóbìnrin kò fẹ́ tó lè fẹ́ òun náà tó gbọ́dọ̀ ju alágbèrè irú rẹ̀ lọ́kùnrin lọ tàbí ẹlẹ́kọ̀ọ́ lọ́kùnrin. nígbà yẹn kó yẹn wọ́n jọ dáná náà وحرم ذلك على المؤمنين وتتلي وحمد مقبول صوت الإمام ويجوز wọ́n ní ọlọ́run ló ní kálágbèrè ọ̀fà alágbèrè alágbèrè ọ̀fà alágbèrè àbáyà náà kọ́ni ẹ̀yà náà wọ́n fi yanjú rẹ̀ wọ́n lọ da wò pé onímọ̀sáfẹ́fẹ́ bàbá rẹ̀ òṣìṣẹ́ gbà wọ́n gbé ẹ lọ lóṣù mẹ́yìn lórí tó ọba fún lórí bàbá rẹ̀ nígbà tó ọba fún lórí bàbá rẹ̀ nígbà ẹ̀jẹ̀ àṣọra bẹ̀ ẹ má jẹ́ àwọn wà ẹ má jẹ́ àwọn àti olùdíje wọn mọ̀ bóyá ènìyàn ò lórí kan gbà tó di lórí kan lọ sí ayé àtẹ̀sí gbèsè ayé gbèsè ayé tẹ̀ lọ fún yẹn bẹ̀rẹ̀ ẹ́ lápẹjá sọ̀rọ̀ àti gbogbo pátápátá sára kan rẹ̀ já sọ̀rọ̀ mi tó bá tó yàwó ni lọ fẹ́ obìnrin tó lé ọkọ lọ lọ fẹ́ obìnrin tó lé ọkọ lọ tó ṣe kókó nù ibi tó bá ti kalẹ̀ fún wọn láwọn ọ̀sálà àwọn ọ̀gbọ́n sálámà wọn sálámà padà wọ́n rí bómi tó ti pín ọ́dà tó lórí tó ń gbé sọ́yà ọlọ́run bá lórí mẹ́ lọ́wọ́ rẹ̀ tá a bá ti ṣe ìgbìyànjú tó a bá ti ṣe rẹ̀ wọ́n sí bómi ọlọ́run dára rẹ̀ náà. Bí a bá Thank you àfẹ́ ah, kó kúra lọ́mọ kúra ìwé làkúrọ̀ àtàjà torí kó fẹ́ tajà sí adé wọn wúra kó wà láì wà láì yọ padà sí lọ síbi pé ńgbà tó bá yáyé fún awé kàmíṣà ṣùgbọ́n ká pé ọ̀rọ̀ lè débi wípé ènìyàn sọ pé àwọn ah, lánàá náà ta wá sọ́jà ìjọba ìdìbà ó yẹ ní ó yẹ ìgbòkìlà fọwọ́ ni òbí ah, ọba tí ọba tó sá ẹ̀mí ni kò fi kúra lánàá ti ní ìṣẹ̀ta méjì lọ sọ́jà ìṣèjì ìlànà ọlọ́jà sẹ́yìn náà bá padà lọ sọ́jà tàbí bí kó lè ní kọjá pé nítorí wọn sọ fún yín ni wọn máa sọ fún yín bóyá ètò òsì rà sọwọ́ pọ́nmọ́ máa mọ́jà yẹn ti òsì wọn. sáyà pé bùkátà pé yẹn lọ síbi àwọn tó bùkátà bá ti tura lọ síbi ẹ̀jẹ̀ máa jà wọn kọ́ lọ́kùnrin kọ́nà ni wọn láti já àwọn àwọn ọ̀rọ̀ dání ìyá ìmánì kẹ́ máa sọ náà ní sẹ́ máa fi tẹ́ nílé sí ìkóra lásán aláì kiri àyà náà àyà náà sọ̀rọ̀ tó kù kàn á ti rí àyè kọ́ náà wọ́n bá ka àwọn kàbá ìrò tó lóbi nínú rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ gbàgbọ́ gbàgbọ́ gbàgbọ́ bí ọlọ́wà ni wọlé bínú aláyẹ̀ tó rán àmà àwọn ìlà àkàrà á ń gbé ìdí kan ní ìdí ọlọ́ wọlé àkùrú náà náà ti kọ ọmọ ìyẹ̀kọ́ àdúrà ìfẹ́ yawm al-qiyamati wa yakhlud fihi muhana wọ́n ti àdìgbélé àkójọ gbèsè yọ bẹ̀kìlẹ̀ o yóò sì gbẹ bẹ́ẹ̀ èrè ẹ̀ rí pé níbẹ̀ yẹn mọ́tò kiri bẹ́ẹ̀ mọ́tò sílà bí mọ́tò sílà yẹn ọ̀yẹ́ ká ọ̀yẹ́ tí mọ́tò sí bẹ́ẹ̀ yẹn mọ́tò kankan yẹn kò sí mọ́tò ẹ̀kọ́ tá a tó mọ́tò sílà bẹ́ẹ̀ bí yìí láti pé yìí bí ìlànà ẹ̀kọ́ àbẹ̀ torí pé sáfù mọ́tò sílà bẹ́ẹ̀ olùkọ́ ẹgbẹ́ ìtọ́wà mọ̀tà hàmíkù náà wà sáájú rẹ̀ àti lẹ́yìn rẹ̀ tàbá wọ̀nyẹn sáájú náà wà. ṣùgbọ́n wọ́n ní à ń ṣe àpamọ́jú yẹn nípa tó pé ọ̀pẹ́ ọ̀pẹ́ yàtúndù sí yìí yìí gẹ́gẹ́ bí ìlú sọ́ọ̀tù zumar yẹn náà wọ́n fi falẹ̀ ní iná jáfàró ìlàjà hànàmà zumarọ̀ àti ìlàjà ó àkóṣà kò sí wà fún ìhàjọ́ àti ìyàtọ̀ náà lẹ́sẹ̀ kanáà ká máa gbogbo. wọ́n ti ọyẹ wọn lẹ́ni tààrà ẹsẹ̀ yóò ní. láì lè gba pé wọ́n ju àtà àdìjẹ́ndà rẹ̀ kó tó sílẹ̀ fún àdìjẹ́ndà fún yẹn. ó ti kọ́kọ́ máa gba tẹ́kọ̀ẹ́ tààrà. wọ̀yá kùdù tí ìhí wọ̀yá kùdù tí ìhí kùràdà yóò pẹ́ pẹ́ tẹ́tìyẹ tẹ́tìyẹ pẹ́rẹ́ wọn ilà màtàbà abẹ́pà tó bá nígbàgbọ́ ó tó nígbàgbọ́ wà á nílà àmàlà sọ́ọ̀lì ha òṣìṣẹ́ rere ìjọba tó ti ní wà ámánà torí kó ní ọ̀lẹ́dínà láì ẹ̀rọ náà máa lọ sí ìlà àfọ̀rẹ́ pẹ́ tọ́ba sí kó ti di mùsùlùmí ṣírìkù ti wà náà ọ̀rùn rẹ̀ ìlà máa ń sábà wà ámánà wà á nílẹ̀ ámánà ń sọ̀rọ̀ ní ha lẹ́yìn ìgbà tó ó ó ó ó ti tọ́ba tán ó nígbàgbọ́ ó wá ti fẹ́ rere ọlọ́ntọ́ kò láàyíká àwọn wọ̀nyẹn yorùbá délùú lọ́ọ́ kó sáà jẹ́ àti ìdí mọ́hásánà gbogbo àti wọn kọ́ wọn padà وكان الله غفورا رحيما على كل تولي كلو ومن تاب اما رنقوانا وعمل صالحا قل Oh.